بيده الخير يحيي ويميت وهو حي لا يموت واشهد ان نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته نيوني تيسي ọjọ́ kẹtàdínlógún nínú oṣù jumada al-ula hijira fourteen thirty nine eléyìí tó ṣe déédéé ọjọ́ kẹta nínú oṣù february two thousand and eighteen ní mọ́ṣáláṣí ìlú Ògbómọ̀ṣọ́ níbí báyìí nínú ètò wa hudan wa bushra níbi tá a ti máa ṣàlàyé fúnra wa lónìí nípa rújìyà eléyìí tí ń bẹ fún azina kọlọńkọ la èmi rẹ níbi ìwà burúkú yìí akramakumullah ó ṣeéṣe kí èèyàn máa rò pé kí wọ́n á ní àǹfààní ká máa irú ìjìyà tí ń bẹ fún ẹ̀ṣẹ̀ kan ní ẹ̀ṣẹ̀ tó so yìí pé ash-shari'atul islamiyya ń ló kà kún ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n under constitution tí wọ́n ń lò láwọn lórí lágbọn abí ń gbé àwọn ọ̀ka kún ẹsẹ̀ bàbá wa ma ìyá tí ń bẹ fún ọ̀ǹdà òfin tọlọ́n eléyìí tí wọ́n lò lé wa lórí ní agbọn ibi táwa ń gbé lókè pẹ́ńbí ní aláǹfààní tí irú màá bẹ́ẹ̀ fẹ́ bí fún wa. alhamdulilayi àǹfààní tó wà ń bẹ pọ̀ púpọ̀ àǹfààní alákọ̀ọ́kọ́ òun náà ní pé ńgbà tá a bá ti ma ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ tá a sì máa rú ìyà tọ́lọ̀ ẹlẹ́dàá wa pèsè kalẹ̀ di ẹni tó bá ṣerú ẹ̀ṣẹ̀ yẹn tá a sì máa dájú pé ẹ̀ṣẹ̀ ìború jẹ́ kò sì síbà lè fi rú tí ń bẹ fúnrú ẹ̀ṣẹ̀ yìí jẹ́ni tó bá ṣerú ẹ̀ lábẹ́ pààlòfin ṣẹ̀ríà ajẹ́ pé gbogbo wa bẹ̀rẹ̀ sí ní sánà báwo lòfin ṣẹ̀ríà ó sì máa jẹ́ lílò láàrin wa àǹfààní alákọ̀ọ́kọ́ nù nítorí pé kò sí ẹni tí irú rẹ̀ ó ṣẹlẹ̀ sí tínú rẹ̀ ó dùn wọn ò lè bá ìyàwó rẹ̀ ṣe zina kínú rẹ̀ ó dùn wọn ò lè bá ìyá rẹ̀ ṣe zina kó yọ́nú sí ẹnìkan ò lè bá ọmọ rẹ̀ ṣe zina kọ́ ọlọ́tí ọlọ́run ẹ̀gbọ́n àbábúrò ìyá àbí bàbá rẹ ẹnìkan ò ní bá wọn ṣe zina kọ́ ọ lọ fọwọ́ sí bọ́lá wọn bá ti ṣe dá gbogbo èèyàn nu wọn kórìíra àbàjẹ́ wọn kórìíra ara nù tó ń ti pé kì í ṣe gbogbo ẹni tó kórìíra àbàjẹ́ kórìíra ara ló máa ń jìnnà sí bàjẹ́ àti ranù kọ́lọ́mọba kọ́ràn wa lọ́wọ́ láti lè kóra wa ń jìnnà sí àwọn àwa pálapàla. Pala àwọn àwa rádaràda àǹfààní mi wọn náà ní pé tá a bá rí irú ìyà tọ́lọ́wọ́n bá ní kí wọ́n fi jẹni tó ṣerú ẹ̀ṣẹ̀ yìí báwo ni ìyà yìí ti ṣe tóbi tó báwo ló ti ṣe bàyàn lẹ́rù tó tonti wípé ibi tí ẹ̀ ń gbé wọn yìí lòfin ṣẹ̀ríyà níbẹ̀ ẹ̀rù ọlọ́run ọba ba gbogbo èèyàn eléyìí ó mú kálukú lè kóra rẹ̀ níjànú láti jìnnà sí ẹ̀ṣẹ̀ yìí báyìí àǹfààní mi òun náà ni wípé èèyàn mọ̀ ní pé tí mo bá ṣe é káti ẹ̀ pé wọn ò fìyà yìí jẹ mí ní ilé ayé ń bì látàrí pé wọn ò lo òfin ṣẹ̀ríà níbi tí mò ń gbé ń lè mú jẹ lọ́dọ̀ Ọlọ́run tó bá di lọ́la gbẹ̀ndà al nítorí pé ó ti wá nínú hadithi Ubadah ibn Samit radiyallahu anhu eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ tó gúnrégé bí anabi sallallahu alaihi wasallam ó sọ nípa àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tọ́lọ́run ọba ti dá irú ìyà tí wọ́n fi jẹni tó bá ṣerú rẹ̀ tó ti dá wí tó sì dá yà sọ́tọ̀ anabi sallallahu alaihi wasallam sọ pé ẹnikẹ́ni tó bá ṣe ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ yìí bí kéèyàn ṣe zina bí kéèyàn mutí bí kéèyàn parọ́ zina máyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ téèyàn bá fi lè wá jìyà rẹ̀ láyé ń bì irú ìyàtọ̀ náà ni kí wọ́n fi jẹ ẹni tó bá sẹ́rù rẹ̀ téèyàn jẹ láyé ń bì fahuwa kafaratul lah ìyàtọ̀ jẹ yẹn yọ jẹ ìpèsè rẹ fún ọ lórí ẹ̀ṣẹ̀ yùn láyé ń bì ó ti parí nu wọn ò ní bí ọlẹ́rì máa ń jọ gbẹ̀ndẹ̀ àlùkìyàm ṣùgbọ́n ẹni tí ó bá ṣe ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ̀ ti sọrú ìyà tí wọ́n fi jẹ tó bá sẹ́rù ẹ̀ tí ò wá jìyà rẹ̀ láyé ń bí tó bá di lọ́la gbẹ̀ndà alqiyama fa huwa tahta al-mashi'a yọ ọmọ abẹ lábẹ bọ́lọ̀ ń bá ti ṣe fẹ́ in sha'a 'afa 'anhu wa in sha'a 'adhabahu tó bá wọ ọlọ́run lè sàmójúkúrò fún tó bá sì wọ lè fìyà jẹ garanti wo lọ wá ní bí ọlọ́run ọgbọ́ forí jìn ọ́ nígbà tó múra sí zina kankan láyé ń bì tọkàn fi ti pé wọn ò ní fìyà rẹ̀ jẹ ọ́ níbi tó ń gbé tó fi ṣèkẹ́wọ́ tó wá ní garanti pé tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmà ọbẹ̀ nínú àwọn ẹni tó ṣe pé yóò wu ọlọ́run láti ṣàforíjì fún wa láti ṣàmójúkúrò fún wa ò ní sínú ẹni tí wọ́n fìyà rẹ̀ jẹbi. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀zínà ẹ̀ṣẹ̀ ńlá ni o kabiratun minal kaba'ir ẹ̀rí pé nígbà tó lọ́wọ́ bá fẹ́ kọ́ fún wa ó ní wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila wala taqrabu zina àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní kò sí ọ̀nà téèyàn lè fi kọ́ nǹkan ní ọ̀nà tó ní agbára láti fi fi aburú nǹkan hàn tó tó ọ̀nà tọ́lọ̀ fi bá wa sọ̀rọ̀ ń bì. bí wala taqrabu zina ẹ ò gbọ́dọ̀ súnmọ́ zina torí pé kò sọ pé ẹ má ṣe zina tí wọ́n bá sọ yìí pé o gbọ́dọ̀ jí ẹran yìí jẹ kò tó ká pé o gbọ́dọ̀ súnmọ́ sàásùn yìí o gbọ́dọ̀ jí ẹran yìí jẹ kò tó ká pé o gbọ́dọ̀ súnmọ́ sàásùn yìí tọmọ bá kúndùn ká jí ẹran jẹ tí wọ́n sọ pé mo ti ka iye ẹran tó wà nù sàásùn ẹran yìí o gbọ́dọ̀ dín kan o bẹ́ẹ̀ ni kankan bá fi lè dín kankan mú bẹ́ẹ̀ ajẹ́ pé yọgbà ah, ọmọ lè méjì ẹran jẹ ṣùgbọ́n yóò dédìí ìsásùn yóò sí ìsásùn wò yóò wá ka iye ẹran tó wà ń bẹ̀ ṣé ẹ kà pé abẹ́ sika kọ́lọ́njọ́ jẹ́ pé ẹ sika gbàtẹ́yìn sọ pé ẹran mẹ́jọ ló wà ń bẹ̀ kọ́lọ́njọ́ pé mẹ́sàn-án sẹ́wọ̀n kó tó bá pé mẹ́sàn-án òun mú kan bẹ́ẹ̀. torí pé èèyàn sọ pé ọ̀ gbọ́dọ̀ súnmọ́ sàsùn yìí ọ̀ jí ẹran jẹ ni sọ instruction eléyìí tẹ fún nípa pé kò fẹ́ jí ẹran jẹ àyàfi tó bá lé sí iye tẹ̀ kà ọwọ́ àti torí rẹ̀ ó ti sàsùn ó wò wò ó ní sí ẹran kò sí nínú àwọn ẹran yìí tó ti pọ̀ pẹ̀ka téèyàn lè gé méjì tó fi sẹ́kù mẹ́jọ náà. ẹnu kó wọn mú agbọn bí tó ti pẹ́ ká ni ẹ bá sì dé tẹ ẹ bá kà ń kọ́ mẹ́jọ náà lẹ́ẹ̀ba tó bá fẹ́ hàn lójú rẹ̀ pé wọ́n ti ya nǹkan kan kó ń bì ẹnu kó tún yí mọ́bẹ̀ ni so ẹ̀yin náà ò ní tètè dáàmà kódà bí kẹ́ sọ yìí pé bẹ́ẹ̀ni kan bá súnmọ́ sàásùn yìí wọ́n mọ̀ ẹnì kan gbọ́dọ̀ súnmọ́ sàásùn yìí ẹ̀rì pọ̀ mọ́ takété sí sàásùn yìí torí ẹ̀kọ́ lọ́wọ́ bá kọ́kọ́ wa lédè máa sọ. So torí pé lọ́pọ̀lọpọ̀ èdè táwọn fi ń bá ọmọ wa sọ̀rọ̀ ló máa ń jẹ́ kọ́ ọmọ da ló sì máa ń tún bọ ọmọ jẹ́ ńgbà mí nítorí tẹ bá pèdè ẹnìkan ọ̀gbọ́dọ̀ jí ẹran fọ́ọ̀mà kò tó kẹ́ ẹ sọ pé ẹnìkan ọ̀gbọ́dọ̀ dé di yìí torí ẹnìkan ọ̀gbọ́dọ̀ dé di yìí tẹ bá fi lè gbé sí òkè nínú kọ́bọ̀d ń sàlẹ̀ kọ́bọ̀d ọ̀rọ̀ pẹ́ran dínkù kò dínkù kọ́ là ń sọ ní ìsìn tá a lẹni náà tọ́sọ ìsasùn kúrò láyé rẹ̀ sísàlẹ̀ ẹ rí i pé bọ́mọ yín bá tó mẹ́ta àwọn méjì ọ̀sọ̀ fún àwọn òde bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ sẹ́ni ká má débẹ̀ àwọn òde bẹ́ẹ̀ o tòṣùgbọ́n tó bá débẹ̀ òun náà sọ pé àwọn ọmọkàn sọ́kalẹ̀ ní kìí ṣe à ókè mo sọ pé ẹ gbọ́dọ̀ débẹ̀ mọkàn sọ́kalẹ̀ ní kìí ṣe pé mo mẹ́ran jẹ sẹ́mi pé tẹ bá ní ẹnìkan gbọ́dọ̀ jẹ́ nú ẹran yìí lọ́sọ̀ pé mọkàn kún alá ní kìí ṣe pé mo jẹ́ ha torí pé ẹ̀yin náà lẹ́ni ká má jẹ àmì ẹ̀sọ́ pé ká má pàlà lọ́lọ́wọ́ bá sọ pé wala taqrabu zina ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ zina nítorí pé ó dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ anábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tóní wa inna li kulli malikin hima wa inna hima Allahi maharimu gbogbo lọ́balọ́ba ló máa nílẹ̀ tó yà sọ́tọ̀ fún àwọn ẹran rẹ̀ láti máa jẹ nínú ẹ̀ tí ó sì ní gbàfẹ́ nìkankan nínú àwọn mẹ̀kúnnù rẹ̀ láti dẹran wọbẹ̀. tọ́ ilẹ̀ tó bá wá yà sọ́tọ̀ tẹ́yìn náà máa sọ wípé government reserve land ẹnìkan kan gbọ́dọ̀ dẹran wọbẹ̀. wọ́n wá sọ pé ah gbà tó jẹ́ pé amẹnu aláàbẹ̀ ebi bíbí náà ló ti bẹ̀rẹ̀ ẹ̀yin ẹran tèmi ẹ máa jẹ lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ darí. à lẹ́ran rẹ bá ń jẹ nítòsí bẹ̀ kí náà padà ṣẹlẹ̀ ẹran rẹ ọ̀ jẹ̀wọ́ bẹ̀ náà la bí sọ pé karaaci yarca xawla lxima yóò ṣekú ayartacafi ọ̀nà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ dáradára ni tó ṣe pé ń dára létí ilẹ̀ tó bá yà sọ́tọ̀ fúnra rẹ̀ pé nìkan gbọ́dọ̀ dẹran wọ́bẹ̀ sẹ́mi pé tí dáradára bá ń dára létí ilẹ̀ yún ó kú fẹ̀rẹ̀ tí ó o lè kọ́ńtúrò ara rẹ ṣùgbọ́n o lè kọ́ńtúrò ẹran. ẹran ọwọ bẹ́ẹ̀ náà ni nítorí ní kẹran ọmọ sí lẹran sí bẹ́ẹ̀ náà ni ìgbà tó lọ ní ẹ má sùn má zìnà kìí ṣe kó sọ pé ẹ má ṣe zìnà torí ká ẹ lè jìnà sí tẹfẹtẹfẹ ni torí pé tó bá kàn sọ pé ẹ má ṣe zìnà ó dájú àwọn èèyàn lè boyfriend girlfriend so wọn làwọn ò ṣe zìnà. ìgbà tó kàn ṣẹlẹ̀ ò kàjú pé àwọn fọwọ́ kọra àwọn lọ́rùn lọ ṣèbí zina lọ lọ́rùn ní ká má and this is not zina bákan náà ẹlòmíì lè sọ pé tí wàá kọjá abẹ́ yẹn bọ̀ tá a ṣe zina so what is there is that so à ń wò di ara wa à ń sì fọwọ́ ra but a ṣe zina àbí wò di ara wọn bọ́ra wọn wò wọ́n fọwọ́ ra di ara wọn wọ́n kọ́wọ́ bọ́nú di ara wọn tí wọ́n ń pe lẹ́yìn zina nìyí. wa nínú sẹ̀rí yà á sọ pé kìí zina ẹ̀rọ ẹ̀ka ayà yẹn ìbọ́lọ̀ ni wàlá tazunu ẹ̀ gbọ́dọ̀ ṣe zina ni sọ ọlọ́run ti sọ bí àdúpẹ́ fọlọ́run tọ́lọ́ sọ ni wàlá taqrabu zina ẹ̀ má súnmọ́ torí pé tẹ ẹ bá súnmọ́ kò sí tàbí ṣùgbọ́n ẹ padà sí náà ni ẹbí gbogbo ẹni tó bá ṣe zina rí láyé tí wọn náà bá sì jọkan nù arántí báwo ni ṣètọ́ni ti bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ ń jọ ebi díẹ̀ díẹ̀ náà ni díẹ̀ díẹ̀ náà ni bíá ọmọbìnrin yìí tẹ̀sí jọ ń sọ̀rọ̀ yìí báyìí kí ló dé tó ń jókòó lọ́ọ̀kan tí wọ́n jókòó lọ́ọ̀kan súnmọ́ náà súnmọ́ náà àrè sáfàrà súnmọ́ wọn náà bá di pé àga mẹ́ta ní láàrin lọ́ọ̀bà kúkú ní kùsàgà kan ẹ mi ń gbọ́ ọ̀rọ̀ tó ń sọ dáadáa jẹ́ kí n súnmọ́ ẹ sọ̀rọ̀ yẹn tuntun sọ mi ń gbọ́ so lọ́nà bá di pé tọ̀ ọ̀nà tó máa wò pé tọ̀ nǹkan fẹ́ dé o ọ̀daràn méjì pàdé nìyẹn o. ṣètọ́ni ti sì kẹta wọn tòní ọba di pé no agakun tún yẹ kó wà láàrin wa ní ọba di pé no more gap lẹ́yìn rẹ̀ ní ọmọ òkè á kíni kíni bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tó wọn á pé kíni kan sẹ́wọ́n àwọn ti wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn sókè njókòó tí ọjà rí lórí àga yẹn lónà ọba di pé á ah, bọ̀dá lágbájá ta ni bọ̀dá bọ̀dá ta ni àní ó sókè njókòó ń bẹ̀ bọ̀dá bá wà àti ẹ̀gbọ́rọ̀ ni ah, ní ọba di pé ọba ah, ni ìwọ ni kọ́ máa pè mí jàre bọ̀dá bá wò ó wọ́n fẹ́ sọ mí darúgbó ọ̀sán gan wọ́n bá pé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ fọ́ọ̀kan láàmànà kó o bára rẹ̀ ṣe ṣe bomubomu kó o fi mọ̀ pàrọ̀ obìnrin ọ̀dà bí tọkùn ìwọ náà bá tún mọ́wọ́ lọ sígìnà ti dénú ṣetán à ó burú bàjẹ́ ni yóò ti wá dáná sí ọ lórí báyìí o ti fọ́ọ̀kan la lọ́ba di pé ẹ́ bó lọ́mú rẹ̀ tiẹ̀ rí náà rí ọba máa fọ́ tẹ lọ́mú gbakọ́mú bí ọba yà lọ́ba ni no kọ́mù nǹkan kọ́ wábì kan gbà ọ̀fẹ́ fọ́ kọ́mù nǹkan direct lónà ọba máa rí pé ah ó sì ń dùn náà o bí ó bá ṣe pé kò kò ìwà yìí ọ̀dà àmọ́ dùn ẹ́n bọ̀dá àní ọmọ pè mí bọ̀dá má. akramakumullah díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni mo ẹlẹ́dẹ̀ ọba wọnú ọgbà wọ́n yẹn wá ṣe zina tí wọ́n parí ẹ̀ kí wọ́n má kábàámà láyé kò sí ẹni náà tọ́mọ́fìlẹ̀ ìgbà tó ń ṣe zina ládùn rẹ̀ mà ìgbádùn ṣẹ́jú méjì náà tọ́mọ́ ti lè jáde nu ara wọn báyìí àbámọ̀ bẹ̀rẹ̀ ọkùnrin ọmọ wa wò pé ṣé kò sì jù báyìí náà lọ ní gbogbo orí òun ti ń húṣẹ látàárọ̀ ṣé n tó wọn á ti tó ah, wo wọ ọmọ yìí ọba tó ń jẹ lónà ọmọ yìí kó wọ bọdọ òfò yìí ọba tó ń jẹ ilẹ̀ ìlọlọ tontori ẹ ọlọ́ọ̀ni ẹ gbọ́dọ̀ súnmọ́ nínú àìsúnmọ́ ẹ ránàbí sallallahu alaihi wasallam ó ní àwọn ọmọ yín ẹ pa wọ́n láṣẹ kọ́ máa ṣe sọ̀lẹ́ láti ìgbà tí wọ́n bá ti wà lọ́mọ ọdún méje ẹ sì máa nà wọ́n lórí àti sọ̀lẹ́ tí wọ́n bá ti pọ̀ ọmọ ọdún mẹ́wàá wa farriqu baynahum fil madaji' ẹ wá yí àwọn níbùsùn ọmọkùnrin àti ọmọbìnrin wọn gbọ́dọ̀ máa sùn papọ̀ níbùsùn ọmọkùnrin àti ọmọkùnrin náà ẹ má jẹ́ wọn sùn papọ̀ níbùsùn ọmọbìnrin àti ọmọbìnrin náà tó bá ti pọ́dún mẹ́wàá ẹ ya bẹ́ẹ̀dì fún kálukú wọn. ẹ owó òsì bí ọba sówó ẹrẹ ní ìkálukú wọn máa sùn lórí ẹni tí ẹ lọ́tọ̀ọ̀tọ̀ níbi tí wọn ti ní dikpọ́n ń jarun pálura wọn torí ní dáǹsá fún náà ni ó tún ṣẹlẹ̀ ẹni náà ti wọ́n òbúrò ẹ wá pálí paálí pọ̀ lọ́dọ̀ àti níta provision ẹ̀tẹ́ paálí fún kálukú kún sùn nítorí kíni wala taqrabu zina ẹ má sùn má zina àǹfààní tó wà nù ọ̀rọ̀ ó pọ̀ gan nítorí pé ńgbà tí ẹni méjì tí wọ́n sọkọ àtìyàwó ara wọn tí wọ́n bá jọ sùn lábẹ́ ìbora kan náà tí wọ́n wọn orí òrògba orí òrògbà tẹ́básì ń wo ohun tí ń ṣẹlẹ̀ nílé ayé lónìí ẹ̀rí pé n tó bí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nù dábì rí pé ẹ̀gbọ́n ń bá àbúrò sùn àbúrò ń tẹ́dí ilẹ̀ fẹ́ gbà ọkùnrin ń kìdí bọ ọkùnrin dì obìnrin ń kọwọ́ bọ obìnrin dì wàlà hàwùlà wàlà quwwata illa billah ẹ̀wà àtijọ́ nàbì ti fún wa ní ìntà sọ́ra wa farriqu baynahum fil madaji' ẹ̀yà àwọn ọmọ yín ẹ̀yà àbùsùn fún wa kó kálukọ́ wà lọ́tọ̀ọ̀tọ̀. bákan náà ọlọ́run ẹlẹ́dàá wa ẹ̀wù bọ́ọ̀lù wọn bá ti ṣe hàn wá létí lóríṣiríṣi nínú alukur'an àwọn nǹkan tá a ṣe tí òní jẹ́ zina ọ̀sẹ̀lẹ̀ tí ń túmọ̀ sí pàǹjìnà sí zina. kullil mu'minina yaghuddu min abasarihim wa yahfadhu furujahum sọ fáwọn múmìnì lọ́kùnrin kí wọ́n rẹjú wọn lẹ̀ kí wọ́n sì ṣọ́ abẹ́ wọn torí pé nínú pàǹtí náà sísè náà nìyẹn tá a bá ti mọ ojú wa sọ àní máa bẹ wa sọ torí líǹkì tí ń bẹ láàrin ẹyinjú àtàbẹ́ ó ti ṣe agbára níjù torí tí wọ́n bá ti rí nǹkan kan pàápàá jùlọ nǹkan kan òṣojú rẹ ojú rẹ ń ṣiṣẹ́ tó bá ti rí nǹkan kan bí obìnrin bí ẹwà rẹ̀ wàá rí i pé straight forward ní signal lọ sábẹ́ rẹ̀ àyàfi ẹ̀ǹjìyàn àtẹwúrẹ́ bá bu ọ̀jẹ̀ ẹni dágùtàn bu jẹ́ ó ní òní mọ̀ pé òun rí nǹkan kan àmẹ́ni tó sì gbádùn ẹ̀rí pé tó bá ti rí nǹkan kan báyìí abẹ́ rẹ̀ ni ó ti kọ́kọ́ mọ̀ ọlọ́ni ẹ ṣọ́ ojú yín o sáà ń ṣọ́ ojú wa nínú pàǹtí náà sí zìnnà ẹ o sáà ń ṣọ́ ojú wa kò dájú ẹ rí i kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa lónìí wọ́n ti bọ́ ọ̀rọ̀ wọn débi wípé àwọn gangan ní máa múra wọn lọ́bi táwọn ti rí ìrìkúrì wọ́n máa gbéra wọn lọ́bi tí wọ́n ti wòwò kúwò ẹlòmíì ní sè yọ mọ́ọ́mà yọ lọ jókòó létí ọ̀nà níbi táwọn obìnrin kò ní sàlùbáríkà tí wọ́n ń rí hòhò tí wọ́n ń gbà kọjá yọ wàá tún gbé ansẹ̀tì rẹ̀ yọ ọmọ kámẹ́rà di wọn bí wọn ti ṣe nkọjá lọ sẹlẹyìn oníbẹ̀rù Ọlọ́run sẹlẹyìn na sá fún rí zina ń ni akramakumullah ẹ rí wípé lọ sí higher institution kìí sọ ọmọ sukù kìí sọ ọmọ sukù kìí sì sọ kìí ṣe non-academic staff nínú sukulu. ọkàn fẹ́ lọ wọ àwọn ọmọ tí ń rìn òwò ni nígbà tá ayé sì ti dàrú débi pé gbogbo ẹni tó bá ti wá institution náà ọ̀sọ̀rọ̀ rẹ̀ daṣẹ́wó nù yọ ọmọ wa wọṣọ àdánù tẹ́ pé tí olùkọ́ bá fẹ́ ṣàlàyé nǹkan kan tó ní kìnìyà pín sọ́nà márùn-ún kò ní mọ̀gbà tí èso di mẹ́wàá ní ọba máa yí lójú kan náà àwọn ọmọ tó wá máa kékeré ọ̀sẹ̀ lẹ̀ ẹ̀yin lẹ́ ń ṣe é ẹ̀yin náà lẹ́ ń ṣe ó lè pé nǹkan kan pín sọ́nà márùn kọ́ yẹ pé méjì lórí sọ ọ̀rọ̀ bá paka sọ ah you mention five and you are now giving two the digits of two where are the other three so ni ah let it be another time kórópọ̀ yé kásẹ̀tì ti já so bẹ́ẹ̀ lẹ́rọ pọ̀lọpọ̀ yọ agbèrè rẹ̀ lọ sírú ayé ṣùṣàn yọ lọ́ máa wòwò kú o tí mú kojú ọ̀fọ̀ ọlọ́sìn ni wàlá taqrabu az-zina ẹ má sùn má zina bákan náà ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí ansẹ̀tì ansẹ̀tì ibàyí ó ti di sábàbí tí ó mú kọ́pọ̀lọpọ̀ wọ náà rọrùn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ efi wà nǹkankan tí ó jẹ́ kó dáa fún láyé tí ó jẹ́ ọ́ dáa fún lálùkìyàmù lásán kọ́ ni dátà ń tètè ń jóná à ṣé ọkàn fẹ́ wá dìsá dìsí wa sọ̀hí àbí ọ̀wà sọ̀hí náà ni dátà wa jóná àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ tiri gẹ́gà ó sì jóná láàrin jọ méjì sẹ́físẹ́fílì láì sádìsì ni wọ́n ń wá kó wà sọ̀hí àbí wà sọ̀hí bọ́ọ̀n bá ń fi wá sádìsì wà sọ̀hí tí wọ́n wà sọ̀hí tó sùn kéèyàn tán ò ní lo ìdajì tírí gẹ́gà tán. mọ̀ngbà tó ti pa àwọn ọmọ àdánù tó ti kóra wọn sórí íńtánẹ́ẹ̀tì iná lọ fẹ́ wò àwọn ń sẹ́wọ́ sí ọ pé máa bọ̀ wọn náà wá sí péjì wọn pé mo fẹ́ wù èwo mo fẹ́ mú ọ̀daràn bẹ́ẹ̀ náà ni ẹ rí i pé lónìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn iná ìná ń gbéra wọ́n ń múra wọ́n súnmẹ́sì náà bàjẹ́ ni wọ́n ń múra wọ́n súnmẹ́sì náà bàjẹ́ ni tí sọ yìí káwọn ọkùnrin ó tò sọ́tọ̀ káwọn obìnrin ó tò sọ́tọ̀ kí ni ó ṣẹlẹ̀ ẹ táwọn èèyàn ń kùn wáyé why discriminating ha ṣé ọlọ́wọ́ ti discriminate tọ́da àwọn kan lọ́kùnrin tọ́da àwọn kan lóbìnrin ẹ̀dá àwọn tó tẹ̀léra wọn tẹ́nbà wá tó tẹ̀léra wọn ìwọ wa máa wòran la ilaha illallah wọ́n sì máa gán mọ́ra wọn wọ́n sì máa gán mọ́ra wọn nísìnyí tó máa sọ yìí pé identity card tẹ́ fẹ́ gbà yìí àwọn òṣìṣẹ́ méjì ni wọ́n fi lélẹ̀ pẹ́ lọ rẹ́jísítà ọkọ̀ yín lọ́dọ̀ wọn national id card ọ̀kan jẹ́ ọkùnrin ọ̀kan jẹ́ obìnrin ọ̀dọ́ ta lẹ́rù ọkùnrin ọ̀fẹ́ lọ ọ̀dọ́ obìnrin ni mustafakun ọ̀dọ́ ta lẹ́rù obìnrin ọ̀fẹ́ lọ ọ̀dọ́ ọkùnrin kọ́dà wọ́n tún máa bú ebú pé tani ọ̀ lọ sọ́dọ̀ obìnrin tí wọ́n ha ọ̀dọ́ ọkùnrin wa ni ò ní fi ọ́ eji ń fọwọ́ agó sẹ́yìn nù nídìí ọ̀rọ̀ islam gbàtà wà ń sànà pé ká máa practice islam nínú gbogbo nǹkan tó fi dórí àwọn wa ìgbé tó bá pọ̀ ni ọ̀bá gbádùn káwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ọ̀ àtẹ́ǹdì tó bá pọ̀ nìkan bá ń ṣe kọkùnrin so à ń jẹ́ kuru pé kọ́ tẹnu abọ́ ṣùgbọ́n gbígbọ́n wọn tó ń gbàtọ́ wọ́ ọbẹ̀ kò àwọn ẹni táwọn ń bẹ lára wọn àwọn máa sọ pé kí ló ń jẹ bẹ́ẹ̀ yẹn kí ló ń jẹ bẹ́ẹ̀ yẹn ọ̀dọ̀ obìnrin lèmi fẹ́ lọ jàre ọkùnrin nìyẹn o obìnrin sọ fún pé ẹ bọ́ sókòtò bàbá ẹ gbà bẹ́rẹ̀ kíákíá ó ti tú kíákíá ó ti tú ìgbà wọn wá jẹ́ pọ́kùnrin ni wọ́n fi síbẹ̀ bíi nọ́ọ̀sì tí ó gun lábẹ́rẹ́ ó ní kí ni kó wọn tú sókòtò sí abẹ́rẹ́ ni ó ní fún mi màá lọ gbà ń lé subhanallah wọn á ní kóbìnrin ó gun ọ lábẹ́rẹ́ ó ti tú sókòtò kíákíákíá bẹ́ẹ̀ náà lóbìnrin wọn ni ọgbà abẹ́rẹ́ obìnrin ní ogun lábẹ́rẹ́ oní tí ò sọkùnrin tó máa abẹ́rẹ́ gún bí ni ẹ subhanallah so ọkùnrin náà fẹ́ kó gùn lábẹ́rẹ́ nígbà tọkùnrin sì ń fẹ́ kóbìnrin ó ṣe kí ni kó gùn lá ẹ wo báyìí ṣe dàrú tó ọlọ́sìn ni ẹ sí zìnnà wọ́n dẹ̀ jìnnà sí zìnnà wọ́n ṣe medical doctor àwọn obìnrin olóbìnrin ọ̀ wá wọlé ẹ̀ tilẹ̀kùn mari ó ní after all ọlọ́run bọ́lọ̀ ń bá rí yẹn ẹjẹ́ yẹn náà rí yín káfí máa ti ń lọ mbẹ́ téèyàn ọmọ aburú ti ń ṣẹlẹ̀ lọ́sibítù rẹ́gẹ́dẹ́ ọ̀pọ̀lọpọ̀ mẹ́díkù dọ́kítọ̀ ló bá gbogbo pẹ́ṣẹ́ǹtì sùn tán oní ìmọ̀ gbádùn dọ́kítọ̀ ó ní ṣe bíbà lásán ni kò ní ká má ṣe ń ta afẹ́ ṣe yìí subhanallah ilahi tí báyìí ó sì máa lọ náà nù akramakumullah nọ́ọ̀sì ò ṣe nọ́ọ̀sì ọlọ́ọ̀ni ká jìnnà sí jìnnà àbẹ́ẹ̀rí nọ́ọ̀sì rí nọ́ọ̀sì lóbìnrin sẹ́wù wọn máa balẹ̀ kéé balẹ̀ o jáńpé ni jáńpé ni jáńpé ni tọ́ba ló ń bẹ̀rù ń fẹ́ mú nǹkan báyìí gbogbo di rẹ̀ ní ọ̀yọ́ ọ̀tà wọ́n ní bóyìnbó ṣe mú wa nù àwọn mrs dorcas láti england wọ́n ní bẹ́ẹ̀ ṣe ní kó wọ́n máa ṣe nọ́ọ̀sì nù. ibi tí nọ́ọ̀sì. No kẹ́lẹ́ bá wo kẹ́lẹ́ bá mọ̀ pé ọlọ́ọ̀ni á jìnnà sí zina àwọn tí ń pè àwọn èèyàn lọ sí ti pọ̀ jù. níbi tí nọ́ọ̀sì ti fẹ́ mú oògùn níwájú aláàárẹ̀ ọwọ́ akọ̀dí sí aláàárẹ̀ ọwọ́ afẹ́ mú oògùn rí gbogbo òdì rẹ̀ ń tà. aláàárẹ̀ náà bá ní ah ní tí ń sọ òun pé kó wọn má ṣe léyìí náà lọ́ba náwó ọ̀fẹ́ já sí ni ah onígbà tó ti já mi ti démi náà jọ́ sí subahánàláhi làbí àìmọye ìbàjẹ́ bá ń fi ń ṣẹlẹ̀ ìnáyà ni wàlá tọkọrọ̀bù zina kí ló dé tó fi jẹ́ pé obìnrin inú specialize nípa àrùn tí bá ń sọkùnrin wàlá tọkọrọ̀bù zina àwọn ọkùnrin ó sì specialize nípa ọ̀rọ̀ obìnrin gbogbo gynecologist gynecologist tẹ̀ ń bá wá gynecologist àbí òye wa mélòó ọkùnrin lẹ́rìí kẹ́tọ́ róbìnrin kan kọ́dà uncomparable nígbà mi kéésì ní nàìjíríà nìkan o kọ́dà tó fi dá wọn lẹ̀ lárúbáwá òyìnbó da nǹkan rú àwọn fẹ́ ká yọ dàrú bàjẹ́ ni sẹ́yìn pé gbogbo àwọn irú àwọn ẹ̀kọ́ ayé ìsinmi náà ọ̀dọ́ wọn náà ní ti ń bọ̀ báwọn ṣe tónù even tó bá lọ sí England káyipọ̀ fẹ́ kọ́ mẹ́dísìn bí wọ́n ṣe wọ́n gbé ọ lọ sídìí tó fi máa kọ́ ẹ̀kọ́ nípa àdí obìnrin ẹ obìnrin fẹ́ bí ma ẹ máa síkùn ẹ máa sídìí wọn ọyọ ẹ bẹ wù ẹ bọ́ sókòtò ẹ bẹ wù ẹ bọ́ sókòtò yóò ti ma yóò máa yọ lẹ́nu rẹ bíi tọ́ni bọ́ wù bọ́ sókòtò ọyọ bọ́ bọ́ bẹ́ẹ̀ tí nǹkan kan bá wá ń sẹ́yìn tẹ sọ pé ìwà gynecologists obìnrin a ẹ lè tilẹ̀ yìí kẹ́ tẹ̀tún adé lọ́rin tẹ̀tún ti bẹ̀bẹ̀ ọmọkúá tẹ̀tún ti bẹ̀bẹ̀ ọkàdúná wọ́n lè ní náà àwọn ọkùnrin nìkan ló máa ṣe ẹ̀ gbà fọlọ́ ni o ìṣẹ̀lẹ̀ máa gbà fọlọ́ o ṣé àwa gbà fún tẹ́lẹ̀ náà làwọn wọ́nà láti rí wípé nǹkan táwọn ti kọ̀ takò fún ọlọ́ akramakumullah ọlọ́run sọ pé wala taqrabu az-zina kí ló dé tá a fa alásàlásù ẹ̀gbọ́n nǹkan fa àfa alásàlásù <laughs> yọ wá jókòó láàrin àwọn obìnrin olómi àwọn náà tọ́jú tọ́ àfa wọ́n wá pọ̀ lọ́gẹ̀lẹ̀ mà wọ́n wá jókòó láàrin wa yàrá sọ wà láwọn máa sẹ́lí kíní sẹ́lí <laughs> subahánàlá ọlọ́sìn ní ká jìnà sísì wá láàrin obìnrin olómi lọ tó kún àtíkè lọ àyà ah, alágbádá ìsanra yìí ó ti wá ń pọ̀ jù ẹ́ ti ń sanra á ah, kí ló kọ̀ ọ́ bàbá aláṣẹ ọ̀daràn ọlọ́sìn ni ẹ jìnnà sí jìnnà akaramakumullah kẹtì ẹ mẹsẹsẹ tí ì sọ àwọn babaláwo àwọn babaláwo alfaad tẹ́ pé àwọn zina special tiẹ̀ làwọn àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ o ah yóò sọ pé jẹ́jẹ́jẹ́jẹ́ òun ló ń jókòó kóbìnrin ó tó gbéra rẹ̀ wá bọ̀ nǹkan ò sì dó láàmú àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ yọ sọ pé ẹ ntọ́ wa mẹ́ ní sinmi pé a máa sin gbẹ́rẹ́ gbẹ́rẹ́ tá a sì máa sin ẹ̀ yẹn abẹ́rẹ́ la máa sin sí gbẹ́rẹ́ mẹ́ta péré náà ni ojú ara yìí láti kíákíá náà ti bọ́ sókòtò ọ̀daràn wàlá hawla wàlá quwwata illa billah ọlọ́run sọ pé wàlá taqrabu azina ẹ má sùn má zina alọ́ daràn ni ọ̀daràn gidigidi akramakumullah. ọlọ́run ní wala taqrabu zina wọ́n jẹ́ limamu obìnrin wa bọ́rọ̀ wá dọ̀ rẹ ọwọ́ ni tilẹ̀kùn limamu fa ọwọ́ ni tilẹ̀kùn obìnrin tẹ anabi ti sọ fọkùnrin kan obìnrin kan òní wà ń bì kan àyàfi oṣù kẹta ọba limamu ọba ọba bóbìnrin sọ wá ni kò ń nǹkan oṣù ah. ẹ wọ dára tẹsí kó n ṣe nǹkan oṣù ó ní n ṣe nǹkan oṣù bàbá ó ní bọ́sọ̀kòtò bọ́sọ̀kòtò aa ah! tálàbà tún pè lọ́dàrán tá n pè ń lè máa ń tùwádìí bá wọn gbogbo obìnrin wa dáràn so Islam náà wàá dà àwọn awitan gbé láwa nítorí bí òṣùkà téèyàn ètò òṣùkà òṣùkà gidi akramakumullah a pín bọ́lá wọn bá ti ṣe ní ká jìnnà sí wọn ò jìnnà sí o ilé oúnjẹ ilé oúnjẹ ta ló máa ń sáàbù èèyàn Nigerian level náà ìbáwọn obìnrin <coughs> obìnrin tí máa ń sáàbù èèyàn ló o, jẹun <coughs> wọn kàn rú sọ ni wọn kàn àbí wọn máa rùn pa àbí báwo wọn tọjú tọmú ni à tó rú sọ tí wọn máa tàdíreke wọ́n gan ibi tó máa ti ń gbámọ̀ là lọ sẹ́nu lè gbé lọ mú <coughs> ibi tó máa gbé ọlọ́run pé súra ọmọbìnrin yìí sẹ́kọ̀ọ́ á pé súra ìyàwó tiẹ̀ tó fi jẹ́ pò ń lọ́lọ́run pé súra rẹ̀ tẹ̀bá bí àwọn èèyàn olóúnjẹ léèrè <coughs> àwọn ọmọbìnrin ti jẹ́ à ń fi wọ́n tajà ni eléyìí <coughs> ó ti yé gbogbo èèyàn pé wọ́n fi wọ́n tajà ni akramakumullah bẹ́ẹ̀ bá wọ bàálù tani máa sáàbù èèyàn lóúnjẹ àbẹ́yìn ò tí ì wọ̀ọ́rí tẹ́ gbọ́ròyìn rí ta ni máa ṣáàgùn yìí àwọn obìnrin ẹ̀hẹ́n bó bá jẹ́ pé àwọn tí wọ́n ṣe dúdú bíi tiwa yìí nù tí wọ́n jẹ́ pé funfun wọ́n wàá tún lọ wọ ẹni tó funfun dá méjì ẹni tó funfun dá méjì nù àwọn obìnrin wọn ò fi ṣe wétà nù bàálù tí ọjọ́ pé tí ẹ̀yin ọba sojú yẹn tún máa wọ pé ah, ah, irú funfun fún èwo lélẹ́yìí nítorí wọ́n fẹ́ fi tà nù ọjà tí wọ́n fẹ́ fi tà wọ́n wá wá àtíkè kan kò ní jọ pupa kò ní jọ pink wọ́n wá kó sẹ́ẹ̀kẹ́ báyìí wọ́n kó sẹ́ẹ̀kẹ́ báyìí àfa gbogbo ètò yóò tún wá máa kán bí ẹ̀jẹ̀ yóò ti pa wọ́n ti kó ọ̀dà ọ̀dà pupa sí yóò ti ọ̀rọ̀ tí o ti sọ̀rọ̀ ẹ̀ẹ́ do you need any service do you need any service ìwọ náà tó ẹlòmíì ti lè máa já tọ́ lẹ́nu pé ah mo sórí rẹ tí mo wọ́n bá lù jẹ̀ máa ọlọ́run ti sọ pé ẹ má sùn má zìnà ọ̀nà rẹ̀ làwọn ti sílẹ̀ fún ọ̀rẹ́gẹ́dẹ́ hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì ńkọ́ ilé ọ̀ràn àwọn receptionist náà máa fọkùnrin bẹ̀ gan-an oní ẹ̀lẹ́dọ́kùnrin ti ṣe bí obìn ọjà àwọn obìnrin nìyẹn wọ́n wọ gbogbo ẹ̀ tí ó fún kákákán tí wọn náà mọ̀ pé yẹ́s bóyá sinmi tó wọ̀ yàbí skẹ́ẹ̀tì tó wọ̀ yàbí ṣòkòtò tó wọ̀ ìjàkadì wọn fi rí wọ̀ tí wọ́n bá ti bọ́ náà ìjàkadì náà lómi ni wọ́n bá bọ̀ níbi tó fún ara rẹ̀ dé kankankan gbogbo ẹ̀ bí wọ́n fi ń tajà yìí náà ọlọ́run sọ pé wala taqrabu zina ẹ má sọ ma zina akramakumullah níjọ wa láyé wa fẹ́ tòrò níjọ láyé fẹ́ dá báyìí ọlọ́run ni wala taqrabu zina à ń tún lọ Mẹ́kà wọ́n tún sọ ọkùnrin pọ̀ mọ́bìnrin olóbìnrin ọlọ́run sọ pé wala taqrabu zina. wọ́n wàá parọ́ sọ pé ọkọ àtìyàwó ara wọn ni wọn wọ́n máa pè ní ọkọ visa wọ́n máa sọ pé aláràfà mi ni ọkọ aláràfà ìyàwó aláràfà wọ́n ti àjìdé wọ́n sì tún padà di kí wọ́n wọn lálẹ́ àìmọye ẹ̀mọ̀ kéde ẹ̀sìn lẹ́yìn náà ti sí náà zina ń ìdí ti sí náà torí á rí i pé kò sí tàbí ṣùgbọ́n màtọ́lọ̀ ń sọ pé ká má rìn zina ọmọ èèyàn ò gbọ́rọ̀ yàn dípò pé wọ́n tẹ̀lé wọ́n rọ́ọ̀lù ni síbẹ̀ yìí náà ń mà ní ìsìn sọ pé kóbìnrin ọmọ travel àfi pẹ̀lú maharamu rẹ̀ ṣé maharamu ọ̀ wá bóbìnrin travel ọ̀ wá kóbìnrin rẹ̀ kọ́ lọ jókòó ti ọkùnrin ọlọ́kùnrin àwọn àti ẹsẹ pé nǹkan ń ṣe wọn náà ok maharamu tí bá ń tẹ̀lé ọmọ rẹ lọ tí ń tẹ̀lé ìyàwó rẹ lọ tí ń tẹ̀lé ìyá rẹ lọ tí ń tẹ̀lé àbúrò àbáǹtì rẹ lọ kí ni ó ṣe yọ wọ àkókò protect rẹ ni níbi ojúkójú níbi ọwọ́kọ́wọ́ yọ fẹ́ kíkíkẹ́ni tí òun sìn lọ kó jókòó kankùn sílẹ̀kùn kó wọn adjókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bẹ́ẹ̀ lómi ọba tún jókòó kó adjókòó lẹ́gbẹ̀ẹ́ òun àyàfi tó bá ṣe kóbìnrin lọ́wà tó fẹ́ jókòó ń bẹ̀ pé kóbìnrin kó jókòó ti obìnrin tiẹ̀ kí wọ́n wá jókòó lẹ́gbẹ̀ẹ́ obìnrin tiẹ̀ ààbò wo ló tó bàǹdẹ̀ mà tó wàá wàá jẹ́ pé wọ́n sọ pé ẹ kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́yìn ò lè dá travel àbí ẹ fẹ́ sọlé ayédèlé fún wa ọlọ́run ló ń bá wí òun gbà tó gbádùn sẹ́nu rẹ̀ ń rùn ọlọ́run ló ń bá wí yẹn ọlọ́run ló sọ pé ọ̀gbọ́dọ̀ dá travel kìí sà wa àwọn akàn sọ ntọ́ lọ́n wí fún ọ ni torí ẹlòmí òkúkú gbádùn ibú ọlọ́ ni tọ́ ìwọ kan alára tó wá sọ̀rọ̀ àrírí chief advocate fáwọn obìnrin tó jẹ́ pé nítorí wù ọ ní kí bàjẹ́ ọ tàn ká nítorí wù ọ ní káwọn èèyàn máa ṣèrégbè tí wọn náà bá fẹ́ travel tẹ́lẹ̀ ń lọ Abuja ẹ wá dé ọkùnrin wa jẹ́ márùn obìnrin kan ló wà ọkọ̀ ìwọ sì seven passenger tó ń retí níbo lọ́fẹ̀ẹ́ jókòó sí láàrin rẹ sọ́lọ̀ nàám ẹ̀ríkà gbé obìnrin lọ́fẹ̀ẹ́ jókòó sí kò sí àjàjà tó bá pé rìn yẹn yọ gba pípẹ́ forú rìn àjàjà kọjá kó obìnrin yẹn sọ́bọ̀n nípa oorun tó bá ti jókòó nu mọ́tò tomato bá ti síbà ó ti múná lọ tó bá wá sùn kò lè kọ́ńtúrò ara rẹ̀ má inú ọkùnrin ọmọ wa dùn kó gbórí ilé láyà ó tún sùn ó tún dáyà dé. pé ah ebe oorun ni oná yà máa pretend bí gbà tó náà ń sùn. La ilaha illallah ọlọ́sọ pé zina tó wù ọ kẹ́nìkan jókòó ti ìyàwó tiẹ̀ bá Àbújá ta ẹsí gan tẹ́fọ́ ìgbé obìnrin olóbìnrin lẹ́ẹ̀ máa fẹ́ jókòó. àní bàbá kan awọ kọ̀ọ̀kan lè bàbá nífa sẹ́mi kí tó máa pé bàbá bàbá yẹn ti over fifty now gbogbo ó ti kílíkì sixty gan ó ti tó kú kò sẹ́ni tí ò tó kú o àmọ́ sẹ́mi kí sẹ́mi bá ti ń dàgbà wa bàbá yẹn wá rí i pé lága taarin wọ́n á rí i pé àwọn àbí agátẹ̀yìn wọ́n á rí i pé àwọn obìnrin méjì lójókòó mbẹ́ bàbá tó gbé báàgì lọ bí ìgbà tí ń lọ tàgùn mu lẹ́kọ̀ọ́ fa. tẹ́ ma wò pé kí ni eléyìí ẹsẹ̀ eléyìí ọmọ wára nù bàbá kan ṣe nǹkan jọ́ọ̀gì níbi ìgbà táwọn ọmọdé a ń jọ́ọ̀gì lẹ́nu lẹ̀kùn kí ló dé a ẹ̀jẹ̀ ń jókòó láàrin àwọn ẹlẹ́ hmm, kí kó lé ọmọ dìfà bàbá àdánù ọkàn ga kò níyè bí ewé kan agùnmá níyè sọ. ẹ̀yin ẹ nǹkan bẹ́ẹ̀ eléyìí ti dàgbà fa gbọ́ wàá làwọn ọ̀dọ́ àfẹnitọ́lọ̀ ń bá sànù ọwọ́ àwọ̀ mọ́tò túláàsì wa mú pé ẹ̀gbẹ́ obìnrin ló ti jókòó tó ráàyè ti kún ibi tó dé sí obìnrin lọ́wọ́ à wọ́n á rọra fáìlì rẹ ó gbé sáàrin ibi tó jókòó àti obìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ o sẹ́wọ̀n kóbìnrin ọmọ sọ pé what is this file for abẹ́ẹ̀kọ́ ni what is this file for ah in order to protect my body from yours pé ṣé ìgbẹ́ wa ń bẹ láàrọ̀ ni ẹ jọ yọ fáìlì yẹn jọ kí ni wọ́n wá sọ ya sheikh kí ni wọ́n sọ sọmọ pé ń gbọ́ wà lé lọ́jọ́ ya sheikh ẹ̀hẹ́n sọ́wọ́ ti wà lórí travel ah city boy ó ti dọ́mọ ata so obìnrin wa sọ pé ẹ gbé fáìlì yẹn kú àárẹ̀ ah, ìsáfárà náà ah ọlọ́mọdé adára so èèyàn mélòó inú lè kọ́ṣàn ara rẹ̀ ọlọ́run sọ pé wala taqrabu zina ẹ má ti súnmọ́ zina kí ni wọ́n ń pè ń zina akramakumullah zina òun náà ni idkhalu al-udwi adh-dhakari fi qubli imra'atin la tahillu lahu. wa min ghayri shubha òun náà ní kí wọ́n ti abẹ́ ọkùnrin kábẹ́ ọkùnrin ọwọ́nú tóbìnrin abẹ́ ọkùnrin ọwọ́nú tóbìnrin obìnrin wo obìnrin tí èsè ìyàwó rẹ̀ obìnrin tó lẹ́tọ̀ọ́ sí kìí ṣẹrú rẹ̀ nítorí kọ́lọ́n sọ pé walladhina hum li furujihim hafizun illa ala azwajihim. أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين àwọn olùgbàgbọ́ òdodo máa ń ṣọ́ abẹ́ wọn àyàfi fáwọn ìyàwó wọn àbáwọn ẹrú wọn wọ́n wá mú abẹ́ ọwọ́ àkìbọnú abẹ́ obìnrin tí èsè ìyàwó rẹ̀ kìí sì sẹ́rù rẹ̀ láì sí ìṣújú kankan ìṣújú bíi báwo gbóbìnrin yẹn o rò pé bàbá rẹ ti fi fún ọ ni o rò pé bàbá rẹ ti fi fún ọ ni ẹ lọ bá bàbá pẹ̀lú àwọn èèyàn yín bàbá wa sọ pé òun ti yọ̀ǹda ní yorùbá lẹ́vù láti máa pé nu sẹ́rí àmọ́ yọ̀ǹda kìí ṣe yìgì kìí ṣe yìgì yọ̀ǹda báwọn yọ̀ǹda ní tòmọ̀tò pọ̀ àbí tí wọ́n bá gbọ́ yorùbá lókun ọlọ́run ti fi fún ọ kọ́ máa jẹ́ ìyàwó fún ọ eléyìí ni yìgì ọ wá lóun ti bàbá náà bàbá wa rí tí o mọ́ ọmọ wo àtọ́mọ́jọ lọ ah ńgbà tó ti gbà kó òun fi fún ọ wo àtọ́mọ́jọ lọ tò ńgbà tẹ wá jọ lọ ẹjọ lọ wọlé kan láti ẹjọ wọlé kan ẹ̀yin bá rọ lura yín ẹ rò pé ńgbà tó lóun ti ó ti dìyàwó rẹ nìyẹn bẹ́ẹ̀ máa ń ṣe zinanso bàbá bá pọ̀ ọmọ rẹ̀ wọ́n àti tani mo rí tẹ́jọ́ jáde lẹ́ẹ̀kan lágbájá ni ọkọ mi ọkọ rẹ̀ báwo ṣé mo ti fi ọ́ fún ni ah, mo ṣe fi ń gbà tẹ́lẹ̀ yọ̀nà mo yọ̀nà mo ní wọ́n fi fún bọ́ ọba yá tọ́ sẹ́mọ̀kẹ́ nìsín nǹkan ti ṣẹlẹ̀ ṣáájú kí a tó máa gbọ́ tẹ̀síìrì yìí sọ eléyìí á sọ pé ṣubú àwa ń bẹ torí yọ̀ǹda tí bàbá sọ ó ṣeéṣe kó túmọ̀ sí kó fi fún un ó ṣeéṣe kó sì túmọ̀ sí pé ayọ̀ǹda wípé kọ́ máa yín kọ́ máa wá ọmọ wa ayọ̀ǹda pé tó bá yá á padà fi fún un tọ́ eléyìí àní kẹsùn zìnà sí ọkùnrin yẹn lọ́rùn torí kíni nítorí pé ṣubú àwa ń bẹ pọ́kùnrin wọlé gbàtó wa wọlé obìnrin ti mú ó sì mọ̀ pé létò ń obìnrin mi ò lè wọ ọbẹ̀ ìyàwó nìkan ní pàápàá jùlọ alẹ́ la wà yìí obìnrin mi tó wá bá ń bẹ̀ ó tún bá lórí bẹ́ẹ̀dì ó sùn kabẹ̀ ìgbà tó ṣe pé ìyàwó tiẹ̀ náà nìkan ló ní access láti lọ sí orí bẹ́ẹ̀dì báyẹn ah òun bá lọ báyàwó rẹ̀ ní máa ń fọwọ́ ra la lọ́ba di pé nǹkan ṣẹlẹ̀ ló máa ní à èwo lélẹ̀ èwo lélẹ̀ yìí o ọlọ́run mọ̀mọ́ kó ẹ má kó o ẹ ẹ ta ta ta tẹ̀sẹ̀ ìyá alágbádá nù pé ìyá rẹ ni o alákòóbá tẹ̀ sálámù ẹ̀ tó ti torí ẹ̀ ló ti jẹ́ pé bá lọ gọ̀ oríṣiríṣi nǹkan ní sí wọn. lórí bẹ́ẹ̀dì ó ń bẹ́ẹ̀dì torí bá kọ́ ọkọ ọkọ ní information pé àbúrò ìyàwó ń wá àbúrò tọ ìyàwó náà ọ̀nà ti bọ́ ara rẹ dẹ lọ kò tí ì dé ọkọ bá fi mu àwọn yẹn kan wá ní lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ títí tí fi ń bọ́ sókò tó ń di títí fi ń ra mú kọ́mọ́ àdàmà pé kìí sàbúrò èèyàn àmọ́ oorun sì tún lè náà ẹgbẹ́ tó bá ti sùn ni. nígbà tọrọ débì kan ló tó tají sẹmọ kí irú ẹ náà lè ṣẹlẹ̀ kò sòro tọ tí ṣubú àbá wà wọn ò ní sọ pé ó ṣe zina ń ta fẹ́ fàyọ àmọ́ tí ọba tí ṣubú wọn sọ pé ó ṣe kí ni ó ṣe zina tọ ajẹ́ pé tẹ́nìkan tọ́ba múdi rẹ̀ tó kì bọnú èdè ọkùnrin. ọkùnrin lòun ọwọ́ àkìbọnú ilé ìyàgbé ọkùnrin ṣé ló ṣe nàám kìí ṣe zina o a eléyìí náà ọ̀rọ̀ nípa rẹ̀ ń bọ̀ ẹnìkan ó mú ọsẹ àbó mú ìpara ó wá fi ń ràdí rẹ̀ títí títí títí títí títí ó fi dá màníyì jáde ṣé zina ló ṣe kìí ṣe zina o. torí zina ń bùkátà kídi ọkùnrin kọ́ wọnú tóbìnrin tó dé ìwọ̀sí. obìnrin ni wọ́n kẹnu ara wọn wọ́n ń kọwọ́ bọ̀ ara wọn wọ́n ń fìdí ipò di ara wọn gbé ajá aláìgbọ̀n sáàsọ pé ṣe zina ni wọ́n á zina o àmọ́ ọ̀ràn ni wọ́n dá ọ̀rọ̀ nípa rẹ̀ náà ń ẹ̀hán ẹnìkan ní à ńgbà tó ń wáyàwó títí tó ń rí àwọn fẹ ìdí sì ń hún lúwa rẹ̀ àbí òye wa lọba kúkú lọ ra kẹtẹkẹtẹ lọba so mẹ́lẹ̀ abo kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́ba di pé kẹ́tẹ́kẹ́tẹ́ ní bá sùn ojoojúmọ́ ọba sùn gbogbo ìgbà tóbi ìbá ọba sọ zina ló ṣe kì o. ọ̀ràn lọ́dá àmọ́ zina ló ṣe ọ̀rọ̀ nípa tiẹ̀ náà ń bọ̀. ẹ̀ láwùjọ wa ní Niger state ni wọ́n ń sọ nínú newspaper ní kọ̀pẹ́ kò jìnnà pé nìkan ń bẹ ewúrẹ́ sùn. wọ́n á ní wọ́n máa ń ra bisikíìtì kan fún ewúrẹ́ <laughs> bisikíìtì ní fi ra ewúrẹ́ mú. so wọ́n á ní ká ẹ máa wo nǹkan o láàárọ̀ ọjọ́ tí ọwọ́ pálábò ń ségi yó táwọn èèyàn fi kọ́ ọ mọ́ o wọn ò tẹ̀ rówó ra bisikíìtì o àmọ́ táwọn máa ṣe ti dùn méwúrẹ́ méwúrẹ́ náà wá ń wò ń <laughs> léwúrẹ́ fi wá ká òun máa tó ń wà ló ń bá ní sọ yá ni kẹ́ ẹ máa gbọ́ gbogbo irọ́ burúkú ló ń bá ní sọ yá ni ewúrẹ́ lọ yá kótó wá di pé àwọn èèyàn kọ́ mórí ẹ̀ wọ́n wá fi fọ́lọ́pàá tọ́ a ti mọ̀ pé èèwọ̀ ni zina o ní sì ń bẹ nínú ètò tóbi jù nínú àwọn ọ̀ràn ń bẹ nínú ètò tóbi jù nínú ẹ̀ṣẹ̀ ńláńlá nàmbà tírì ní zina mú nínú ẹ̀ṣẹ̀ ńláńlá sábà yọwọ́ ashirku billah sísẹ́ bọ́ sọ́lọ̀ qatlun nafs allati harrama Allah bi ghayri pípa ẹ̀mí tọ́lọ̀ ń ṣe pípa rẹ̀ léwọ̀ zina ló sì kẹta o zina ló sì kẹta zina tẹ wá rí yẹn bí burú rẹ̀ ó máa ń yàtọ̀ látòrí zina kan sí zina mi zina kan burú ju zina kan lọ gbogbo zina ni ọ̀dá o àmọ́ zina kan tún burú ju zina kan lọ torí ẹ ẹnikẹ́ni tẹ́kọ̀bìnrin tó ti lọ́kọ ńlọ́ba ṣe zina ó buru jáì ẹnikẹ́ni tọ́bọ̀bìnrin tó ti lọ́kọ ṣe zina ó burú jáì bẹ́ẹ̀ náà ni ẹni tó wá ṣe zina ẹlọ́kan nínú mọ̀lẹ́bí rẹ̀ ọba ah, jẹ́ ọ̀kan nínú mọ̀lẹ́bí ẹ̀ ọba jẹ́ ikọ́ bá burú rẹ̀ ṣe zina ẹ̀gbọ́n rẹ̀ ìyá rẹ̀ àbí kò tiẹ̀ báǹtì rẹ̀ bàbá burú abẹ́gbọ́n ìyá rẹ̀ kọjá kó àwọn lọ́ba ṣe zina a'udhu billah bẹ́ẹ̀ náà ni ètò tó ń aburú ju gbogbo ẹ lọ ọ̀nà lẹni tó ṣe zina pẹ̀lú ìyàwó alábàágbé ẹni tó ṣe zina pẹ̀lú ìyàwó alábàágbé èèwọ̀ alẹ́yìn rò pé máa ṣẹlẹ̀ jù láwùjọ wa bíbáyàwó alábàágbé ṣe zina ló máa ń pọ̀ jù pàápàá láwọn alẹ́ irú wa ògiri wa pọ̀lọpọ̀ nínú zina tí máa ṣẹlẹ̀ ń bẹ ọkọjà sísọ tẹ́ pé wọ́n á máa báyàwó ara wọn sùn ni wọ́n á máa yanra wọn lálẹ́ ni lọ ń gbọ́ yẹn o ti fẹ́ yà o kó de ṣòkòtò rẹ kó lé dáadáa o má lọ gba ilé àdàlú ẹ̀wà o ilé tó ti ní privacy ìníkọ́ gbà pẹ̀lú ìyàwó ẹ̀ o tó bá ti fẹ́ yà o má tanra rẹ jẹ́ o nígbà tí báà mi kọ́lé kalẹ̀ wọ́n á lọ gbalé báà rẹ òun náà sì máa gbélé bàbá tiẹ̀ tóbi wá jẹ́ pátákátá ni wọ́n máa bá ká nítorí pé ńgbọ́ bá ṣẹlẹ̀ tán àbámà kò ní wúlò má nínú aburú tó wà nù zina òun náà ni wípé aburú tó lékele ń bẹ nù zina ìsì máa ń ba ìtòlé ayé jẹ́ nítorí pé máa jẹ́ kó ọmọ olúpọ̀ ní wọ́ọ̀dù bàbá ò ní mọ̀ tó ló ń lọ ọmọ yìí àbò nǹkan ló ń lọ ọmọ ọkàn rẹ̀ ò ní balẹ̀ sí kò wọ́n tọ́jú àwọn ọmọ àkúkú mọ̀ pé gbólú ẹ̀ ló bí fún ẹ rí i pé tẹ́ǹbà ti ń tọ́jú ọmọ bẹ́ẹ̀ àwọn ọmọ ń gbé so ó ṣeéṣe kọ́rẹ̀ rẹ̀ kan kọ́yẹ́ pò ní báyàwó rẹ̀ ṣe zìnà kó ọmọ wa wò pé eléyìí etí rẹ̀ ju etí òun eléyìí náà etí rẹ̀ jó tí òun ajẹ́ pé mẹta nù àwọn ọmọ rẹ̀ márùn ún ló ní wọn. ẹ wo nǹkan ẹni tó fẹ́ yàwó ó ní méjì àlè ní mẹ́ta. sòńjẹ́ tí wọn náà bá ti wá ń fura mọ̀ kìsì àwọn ọmọ yìí obìnrin yìí ṣé nísìnyí bí fún wàláì ò ní fi gbogbo ara tọ́jú àwọn màmá wọn máa wá bí kọ́rọ̀ ṣẹlẹ̀ wọn ẹ mọ̀ pé tóbìnrin máa ti ń ṣe zina ìtìjú ti kú lọ́rọ̀ rẹ̀ pátápátá gbogbo ọ̀rọ̀ àlùfàṣà ni ó máa jáde lẹ́nu ẹ̀ obìnrin ti ń ṣe zina kò ní tinú láti sọ wípé ó kọ̀ọ̀la tọ́ọ̀dàmà èwo ń tiẹ̀ nù àwọn ọmọ yìí ń padà pé news conference tí màá ṣàlàyé èwo ń tiẹ̀ nù àwọn ọmọ yìí tọ́ntí pé lábẹ́ òfin ọlọ́run gbogbo ọmọ tóbìnrin bá bí fún ọ under your umbrella kọjá ìyàwó fún ọ tẹ́sí so igi tó dáa kẹ́ tó mara yín gbogbo àwọn ọmọ ìlọmọ rẹ bàbá àjẹpọ̀ lọ sí òsì náà ni kò nídìí kọ́ ṣẹ̀ṣẹ̀ máa halẹ̀ wípé ọ̀sẹ̀ tó bá jẹ́ tiẹ̀ fún náà àwọn ọmọ ewó ní ẹsẹ̀ tiẹ̀ ìyá àdánù òun ló ní gbogbo ọmọ rẹ tí wọ́n bá wá dá o kọ́mọ kí n sọ́mọ rẹ nítorí sẹ́kù ní alẹ́ àn alẹ́ náà ní kẹ́sì fúnra yín ẹ ṣe pé wọ́n fọlọ́ ń búra lẹ́ẹ̀mẹrin yọ ọmọ yìí sọ ọmọ mi ìkíyàwó olóyún ọmọ òkè à mo ti súnmọ́ kẹ́yìn tó à lóyún nìsín wọn sọ pé èmi kọ́ mo lóyún yẹn ń búra èmi mo lóyún yẹn tó bá ti dọmọ èmi kọ́ mo yẹn sọ pé ń la tó bá ẹlẹ́karùn-ún obìnrin náà sọ pé kọ́lọ́n bínú sóhun tó bá ti kó dòdò lọkùnrin yẹn bá ń sọ ìgbà yẹn wọn wá yé àwọn títí láéláé wọn níjọkọ àtìyàwó ara wọn mọ́ níta wá ti torí rẹ̀ ṣépè wọn kò ní jẹ́ tọkùnrin láéláé ọmọ yẹn ò ní jẹ́ tiẹ̀ oyún yẹn ò ní jẹ́ tiẹ̀ kálukó sinmi so ọ̀nà tí òfin lè kọ́ nìyẹn tí zina bá ń bẹ ọmọ máa lúpọ̀ ọmọ olùpọ̀ ní wọ́ọ̀dù onímẹ̀wò tiẹ̀ nú àwọn ọmọ islam fẹ́ ká ṣọ́ mọ̀lẹ́bí wa lọ́nà tó ọmọ òfin ní lùpọ̀ islam fẹ́ ká ṣọ́ abẹ́ ẹni tí wọ́n fi ìyàwó fún lọ́lẹ́tọ̀ sábẹ́ rẹ̀ ìwọ ọkọ nìkan lọ́lẹ́tọ̀ sábẹ́ ìyàwó rẹ̀ abẹ́ ìyàwó rẹ̀ kìí ṣe public toilet à ń bọ̀sibọ́sí ikú ìwà náà tún á máa fi ìyàwó rẹ̀ ṣe zina ẹlòmíì ó sọ fún ìyàwó rẹ̀ pé ọlọ́dọ̀ àwọn kọ́sọ́mà rẹ ni ń ta búrẹ́dì ni tó fi gbọ́dọ̀ gbé búrẹ́dì lọ fáwọn kọ́sọ́mà lọ́rọ́ rí i pé bọ́ba ti lọ ọ̀dọ́ wọn tó bá ti bọ́ ṣe owó tẹ̀ máa papọ̀ subhanallah àwọn ọkọ̀ àdánù nìyẹn o torí ẹ̀ ìsìláàmù ọ̀n fẹ́ ká sọ iyì wa tí zina bá ń bẹ yìí kò ní ṣe sọ́mà o kò ní ṣe sọ́mà tẹwárí zina gbogbo wa bú ló pé sínú rẹ̀ gbogbo wa bú ló pé sínú zina ó sì máa ń ṣí gbogbo lẹ̀kùn ẹ̀ṣẹ̀ tí èèyàn bá ti ń ṣe zina gbogbo ẹ̀ṣẹ̀ lèèyàn lè dá ká mutí òní jámọ̀ kankan lọ́dọ̀ rẹ̀ ká máa sọ̀sọ́kùsọ òní jámọ̀ kankan lọ́dọ̀ rẹ̀ ká wò wòkú wòkú òní jámọ̀ kankan lọ́dọ̀ rẹ̀ ẹ̀rí zina ó máa ń bí àrùn fọ́kàn ó máa ń bí àrùn nínú ẹ̀mí zina a máa sọyàn tó lòṣì a máa dáyàn gúnlẹ̀ bíi tirẹ́là tó takú síbi tí ọ̀nà ti ga ẹni tí bá ń ṣe zina akramakumullah ó máa mú káwọn ẹrú ọlọ́run kan jìnnà sí gbogbo ẹni tí bá ń ṣe zina àwọn èèyàn máa jìnnà sí ó sì mú kéèyàn dẹni yẹpẹrẹ lójú wọn. kódà àmì burúkú máa ń hàn lójú ọ̀nzìnà èèyàn kéèyàn lé èèyàn rádaràda lélẹ́yìí èèyàn játijàti lélẹ́yìí ẹ rí lójú onízìnà àwọn náà ò ní lè bá àwọn èèyàn ṣe ẹni tí máa ti ń ṣe zìnà ò lè bá àwọn èèyàn gidi ṣe torí ẹ ṣẹ̀ríà Islam ó ti fi hàn pé ìyà burúkú ń bẹ o fún àwọn ẹni tó bá ṣe zìnà láyé ń bì ìyà burúkú ń bẹ fẹ́ni tó bá ṣe zìnà láyé ń bì òun náà ni ìyá kásọ lóko tí è kú kásọ lóko tí è kú fẹ́ni tó ṣe pé ó ti bóbìnrin lò rí ọ́ndà pé ó ti fẹ́yàwó rí ẹ ti níyàwó rí láyé yín ẹ ti wá báyàwó lò rí kódà kó ṣe pé ẹ̀kan ìyàwó bá sá lọ ẹ̀ẹ̀kan ni kíkọ́ ọlẹ̀ bá ṣẹlẹ̀ lẹ́yìn bíbá lò lẹ́ẹ̀kan lọ́ba kú ọwọ́ pé dì rẹ ti wọnú di obìnrin lọ́nà tọ́tọ́ rí tọba ṣe zina lẹ́yìn rẹ̀ ìdájọ́ rẹ̀ ni kí wọ́n sọ lóko tó èkú kí ló dé tí wọ́n fi sọ lóko tí wọ́n fi ní bẹ́ẹ̀ lórí wọ́n ní nítorí pé tíyẹn bá ṣe zina gbogbo ara ló máa ń gbádùn gbogbo ara ni ó dùn mà tọba wa kankan pa gbogbo ara náà lọ yẹ kọta ìrànkítà máa ń sọ̀kò kò síbi tó kò ní bá gbogbo ara tó mọ̀ gbádùn iná lọ yẹ kó mọ ìṣòro kù yìí àfa wọn mú òkò wọn sọ ó lè bá látàrí kó fọ́ dànù ó lè bá láyà kó fọ́ dànù ṣé ẹrù pé njọ́ máa ń sọ oníṣìnà lóko ìdí ó le ẹ Allah ìdí le báwo kí ẹ ti bá tọ́ tọ́ba á jẹ́ pé kò tíì kò tíì kìí sábìlẹ́kọ ọmọge lọkùnrin ọmọge lóbìnrin yẹn wọn ò tíì lọ́kọ rí wọn ò tíì níyàwó rí à ń bọ̀sibọ́sí pápẹ́ wọn ti bára wọn lò lọ́nà ẹ̀tọ́ rí àwọn tí wọ́n jẹ gbani wọ́n jẹ gbọ́gọ́rùn á tún wá gbé wọn dìnnà sáráyé fọ́dún kan á gbé wọn dìnnà fọ́dún kan tọba di lọ́la kéyàmà ẹni tó ṣe é pé kò jìyà rẹ̀ láyé ọlọ́run ò sì gba tútúbà rẹ̀ tọba túbà túbà túbà kò jìyà láyé àmọ́ túbà túbà ọlọ́run ò gba tútúbà tọba di lọ́la gbẹ̀ndà kéyàmà yóò jẹ ìyà ńlá yóò jẹ ìyà ńlá nítorí pé wọ́n gbé àwọn oníṣìnà dìde ńjọ́ gbẹ̀ndà kéyàmà àwọn onízìnnà lọ́kùnrin àti onízìnnà lóbìnrin wọ́n gbé wọn dìde ní hòhò lórí àdògán náà nínú náà jahannam a'udhu billah ọlọ́run dàkún ṣàánú wa o ò tí ì ṣe zìnnà rí láyé ọlọ́run máa fi ṣàdánwò fún ọ ké ìfàyè yìí lẹ̀ ìwọ ti ṣe rí jẹ́ ọmọ lórí ètò ti ṣe rí hùn máa wá tọrọ àforíjì dọjọ́ kú rẹ̀ gbogbo gbàtọ́ bá ti rántí kọ́ ọ sunkún kọ́ ọ máa tọrọ àforíjìn bọ́yọ́ lọ́n lè foríjìn ọ́ ezekutọ máa gbé ó nígbà kan lẹ̀ òun tó rí òun lè bóbi mẹ́ta sùn lẹ́ẹ̀kan náà òun tó ń dunnú nù lórí ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ ẹ̀rù ń ba ní fún ọ àtúbọ̀tán rẹ ló fi ń ṣeré yẹn wọ́n gbé yín dìde ńjọ́ gbé ndal àwọn oníṣìná nìyẹn ní lórí ààrò náà àdògán náà ni wọ́n gbé wọn dìde nínú náà jahannam ẹ̀rí kọ́ lọ́n ròyìn àwọn olùgbàgbọ́ òdodo òní walladhina la yad'una ma'a Allahi ilahan akhar àwọn ẹni tí wọ́n kì í nínú ròyìn wọn ni pé wọ́n pe ọba mi yàtọ̀ sí Allah Allahu rabbul alamin nìkan wọ́n máa ń pè wala yaqtuluna an-nafsa allati harrama Allahu illa bil gbogbo ẹ̀mí tọ́lọ́ ń ṣe pípa rẹ̀ léèwọ̀ wọn kì í pa wala yaznun wọn yìí ṣe zina. nínú ìròyìn àwọn olùwàgbọ́ òdodo nù wọ́n sì pera rẹ̀ lè máa mú ńzìnà àfọ́ ńzìnà ọ̀daràn ńzìnà gbogbo yín ọ̀daràn ni o torí pé àwọn olùgbàgbọ́ òdodo wà lẹ́ yẹznùn wọ́n yẹ zina ó kọ́ nǹkan ọ̀dà zina kọ́tọ́ dà wọ́n zina tọ́ ẹ̀rí pé yorùbá náà sọ agbèrè ó ń pa nsága tọ́mọ bá ṣe zina tó lọ lé kí ni wọ́n sọ mẹ́sẹ̀ mẹ́sẹ̀ ó ní rírí la róyún kọ́gá àdúgbò lọ àmọ́ tó bá inú àwọn òbí rẹ̀ ó dùn kó lóyún àbí òní dùn yóò dùn yàtọ̀ sọ́mọ òfò tọ́lọ́ lóyún ẹyẹ ìbànújẹ́ ni wọ́n á sọ pé ẹnìkan ṣe onílọ́jọ́ kó máa rẹ̀ ọmọ zina ẹjọ́ tá a lè lọ lọ́kọ̀ kan àbùkù kọ́ kan àbùkù lọ́dọ̀ ọlọ́run torí pé bó ló ṣe kan àbùkù lọ́dọ̀ ọlọ́run torí kọ́ lọ́n sọ pé ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ ń rànra yín lọ lórí dáadáa ni yéésẹ lórí àìda ọ̀n lọ bá wọn kú ọ̀n lọ bá wọn ṣàjọyọ̀ ọ̀n bá wọn dunu pé adúpẹ́ tó máa zina kan wáyé ẹ́ adúpẹ́ pé ẹ máa ṣe tẹ́ra ṣe zina ti yín jẹ́jẹ́ ẹ̀yin ọ̀daràn ọ̀fẹ́ yà lọ́ọ́ máa bá wọn ẹ́ torí kí fámìlì ọmọ dàrú kọ́ dàrú yọba dàrú nítorí èlé kọ́ dàrú. ìwọ ọlọ èmi ọlọ eléyìí ọlọ tọ̀hún ọlọ ẹlòmíì tó bá fẹ́ ṣe zina sédìí rè ọrọ̀ àbí òní rọ yọrọ. àmọ́ wọ́n lọ tọ̀hún lọ ẹnìkan ṣoṣo ní ọlọ ẹni tó fẹ́ ṣe zina kọ́ntínú àbí òní kọ́ntínú yọ kọ́ntínú pé ẹ̀ tí ẹ̀ ṣéjú tí ẹ ti pọ̀jù yóò dì sáábẹ́ ni after all gbogbo ilé àwọn yìí báyìí báwọn bá fẹ́ kà tani bàbá rẹ̀ bí gan-an lọ́nà tó dáa ẹ́ àjẹkọ́ àwọn bàbá yìí náà ọ̀daràn ni wọ́n nù àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ tọ́ ọlọ́run ní àwọn olùwàwí òdodo wọn èsè zina o wa man yaf'alu dhalika yalqa athama ẹnikẹ́ni tó bá fi lé lọ́ọ́ ṣe zina àbọ̀sẹ̀bọ̀sọ́lọ́ àbọ̀páyàn ọlọ́run ọba yóò san àdìpẹ̀lẹ́ ìyà fún tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alqiyam nínú náà wa yakhludu fihi muhana inú náà ni wọ́n máa bẹ láéláé lẹ́ni yẹpẹrẹ lẹ́ni yẹpẹrẹ ara ti ń retí àwọn zina nù. tani muhsan almuhsan tá a sọ lóko onáà ni man wati'a zawjatahu fi qubliha gbogbo ẹni tó bá ti lè báyàwó rẹ̀ lórí gba rẹ̀ bìnìkáàhìn sàhí látàrí pọ́fẹ́ ní fífẹ́ tó lálàáfíà yìgì tó lálàáfíà níbẹ̀ láàrin kó tó bá sùn wàhùnmá hurran tí wọ́n jọ ọmọlúàbí tíyàwó rẹ̀ náà jọ ọmọlúàbí mukallafan tẹ́tí balaga tẹ́ nílàkàì ìyẹn ni pé ẹni tó bá obìnrin sùn obìnrin yẹn sì jẹ́ ìyàwó rẹ̀ yìgì tó lálàáfíà níbẹ̀ láàrin wọn ọkùnrin jọ ọmọlúàbí kìí ṣẹrú obìnrin náà jọ ọmọlúàbí yìí sẹ́rú ọkùnrin ti bàlágà obìnrin náà ti bàlágà ọkùnrin ní làákàyè obìnrin náà ní làákàyè so yìgì tó lálàáfíà ń bẹ láàrin wọn á bára wọn lò eléyìí la máa pè ní kíni almuhsan almuhsan yẹn òun náà lẹni tó ṣe pé tó bá wà lọ ṣe zina pínrín kí ni ìdájọ́ rẹ̀ wọ́n sọ lóko tí ó fi kú ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa o ká ṣọ́ra fún zina o tẹ́ bá wo àwùjọ wa àwùjọ ọmọnìyàn ni mo gbà lérò kìí ṣe àwùjọ Yorùbá lásán àwùjọ ọmọnìyàn ti bàjẹ́ lónìí látàrí bísíǹnà bó ti ṣe di tọrọ fún kálí lọ́pọ̀lọpọ̀ àwùjọ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ iná làwọn bàbá tí wọ́n bí wọn ni wọ́n bí wọn gbọ́nà zina nítorí wọn ò lọ fẹ́ àwọn ìyá wọn lọ́dọ̀ bàbá tiwọn ní sùlọ́kà ọwọ́ kóbìnrin kan ya pọ́ǹtọ́ iná ni wọ́n ń kira wọn mọ́lẹ̀ náà ń bára wọn sùn bí bá sì ń doyún irú eléyìí wọ́pọ̀ gan láwùjọ wa ẹ rí i pé tí wọ́n máa ń sọ̀rọ̀ pé obìnrin kan wà virgin ìbálẹ̀ rẹ̀ ń bẹ́ńbẹ́ kò ṣe zina rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin ọ̀mọ̀ ẹ̀yìn mú tóbìnrin kan sì tún wà téèyàn lè bá ń lé má wọ́n pọ̀ téèyàn lè bá ń lè torí pé ayé ọ̀bàjẹ́ tó bó ṣe lérò ńgbà tó ṣe pé ń bàjẹ́ nìwọ ibi wọn náà lọ ń bàdí wọn jẹ ìdí inú tí wọn fi ń rò pé tóbìnrin kan sì ṣẹ́kù mà obìnrin tó pọ̀ jù tó fẹ́ pọ̀ jù ọba wọn lé nítorí pé ìbàjẹ́ náà bó ti ṣe pọ̀ tó wà alhamdulillah àwọn ẹni tó ń sọ̀rọ̀ á pọ̀ ju ẹni tí ò sọ̀rọ̀ lọ ìdí inú ẹ rí i pé látàrí pé a fẹ́ sọ́ra àwọn ọmọ wa tí wọ́n jẹ́ mùsùlùmí ẹ rí i pé wọ́n gbọ́ tọ́lọ́n wọ́n tẹ̀lé wọ́n wọ jilbab aṣọ gbàgẹ̀rẹ̀ kódà ọ̀n bẹ nínú àwọn ọmọ mùsùlùmí bìnrin tí ò tí ì lọ́kọ títí ń bojú tẹ́ ẹ̀ máa tún máa jilbab ni abánigbọ́sọ̀ ẹni pamọ́ ni gbogbo ẹni tó bá sì róbìnrin nínú hijab tó wà nù jilbab ìtumọ̀ rẹ̀ ni pé mọ́tì ẹ̀ ṣèṣì fi lọ́kùlọ̀ lọ mí àfi tó o bá fẹ́ tẹ́ ẹ̀ má ṣe èsì fi lọkúlọ lọ mí àfi tó o bá fẹ́ tẹ́ ìtumọ̀ jìlbáàbù ni yàtọ̀ sẹ́ni tó sídìí lẹ̀ àbí tó wọ ọsọ kan tó ti yọ ìdí rẹ̀ sílẹ̀ gbogbo ẹ̀ wọ́n á yọ sílẹ̀ bàǹbàǹbàǹbà wọ́n á pè pé báwo ni yà á pàdé níbi báyìí wọ́n á lórí ẹ̀ dàrú ni wọ́n ní à tiẹ̀ lọ́kọ́kọ́ dàrú nítorí pé títí ọ̀bá dàrú òní polówó ọjà ìyẹn a búrẹ́dì sórí kí wọ́n lé lè ló lọ ń tà kọ́ máa bínú bí. Bi torí pé wọ́n yẹ fi búrẹ́dì ṣe fáǹsì búrẹ́dì yẹ ṣe gèlè ẹni tó bá gbé búrẹ́dì sórí ìtumọ̀ rẹ̀ ni pé mò ń tà ìwọ náà ní sọ ti sí gbogbo òdílẹ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ à ń ta bambambamba wọn á ní jẹ́ àpàdé ń bi báyìí ṣebí tó ń wá náà nu wá lórí ẹ lọ dàrú ní àti ẹ lọ kọ́kọ́ dàrú kótó dípò mútò náà dàrú so yàtọ̀ sáwọn ọmọ tó ti pa àwọn masha Allah la quwwata illa billah wọn wọ jilbab. sọmọ pé ìwọ náà lára náà ní ìsìnyàwó lọ ń wá èwo ló wù ọ jù kódà kó bàbá zina kọjọ mò ń zìnà èwo ló wù ọ jù obìnrin tí ò ṣe rí ni ó wù ọ sáwọn olórí bú sídìí wọn ti di apẹrẹ wọn ò lè dá mi sínú apẹrẹ kó dùn rí ń torí bá wọn tí wọn ti ń ṣe ti ń ṣe ti ń ṣe ọ nígbà tó bá wọlé ọkọ tán gbogbo bá ṣe ṣe tó onídùn yóò máa jò dànù ni torí gbogbo òdi wọn ti yá fún un wàlà hawla wàlà quwwata illa billah obìnrin tí ń bóra tí ń wọṣọ ipò ńsẹsì téèyàn bá fẹ́ fẹ́ ó ń bùkátà kéèyàn gbọ́n pọ̀ bó ló ṣe approach ẹ̀ bó ló ṣe bá a sọ̀rọ̀ tí ó fi gbọ́ tí ó fi gbà tó fi ní tẹ́ kọ fàtẹ́tẹ́ dì tonti pé ọfẹ́ sọ fún pé mo fẹ́ fẹ́ ọ ni o ó tún máa ronú ọ̀nà onígbègbà ó tún lè nídìí káwọn consultant kan kọ́kọ́kọ́ ọlọ́gbọ́n bóòlù ó sì bá sọ̀rọ̀ yàtọ̀ sáwọn ẹ̀ gbogbo ètò èsì ti ń kùn ṣé èsì ń kùn kàn wọ́n ṣẹ̀ṣẹ̀ nídìí kó ọ̀sẹ̀ fẹ́ wò ó wọ́n ti ẹ̀ kí bóò ni so free àbò free so àmì tí wọ́n ti bá bọ́ ọmọ bóyá ó ti lọ́kọ bóyá kò tí ì lọ́kọ ọmọ sọ́ra ha so ètò dáa nìyẹn eléyìí ń bẹ nọ́ọ̀nà tá a fi lè sọ́ra fún zina láwùjọ wa àwọn mùsùlùmí wọ́n gbọ́dọ̀ jẹ́ pé wọ́n múra ní ìmúra tẹ̀sìn faramọ́ àwọn bàbá àti màmá kó ń ran àwọn ọmọ wọn lọ́wọ́ o ẹ ran àwọn ọmọ yín lọ́wọ́ tó fi máa múra bó ṣe bẹ́sìn mu o ẹ ra jìlbáàbù fọmọ yín aṣọ gbàgẹ̀rẹ̀ láti orí délẹ̀ kéṣe láti èjìká délẹ̀ láti orí délẹ̀ tó yẹ tó bá ti gbé sórí báyìí ń lọ lẹ́nu ó ní oníjẹ́ kó wọ́n mọ bó nídìí rẹ̀ rí yàtọ̀ sí aṣọ tá a gbé sí láti èjìká torí aṣọ tá a bá gbé sí láti èjìká yóò fi ṣépù dí hàn àyàfi tó bá jẹ́ lambúlambù kọjá sísọ àmì ètí ń bọ̀ látòrí kò lè fi ṣépù di rẹ̀ hàn eléyìí wọ́n ń pè ní jilbab wọ́n yìí sì dá jilbab ń fáńsì lẹ́vù tẹ́ pé wọ́n wọ́n ó ti àyà rẹ̀ yóò fún wọ́n ó ṣèdí rẹ̀ yóò fún nígbà tí wọ́n wá ń lọlẹ̀ ọmọ wa fẹ̀ lórí kíni a'udhu billah jilbab ni wọ́n pè ẹ̀ràn àwọn ọmọ yín lọ́kọ́ máa wọ̀ ọ́ àpọ́nlé bẹ́ẹ̀nbẹ́ fẹ̀yìn gan alára àti yìí àtẹ̀yẹ lọ́mọ yóò bá lọ́lé ọkọ ìyá ṣe pé tí ìyá ọ̀yà yà dánù tí bàbá náà ya bàbá òfò tí wọ́n wàá máa lé ọmọ ká bí asọ́tọ́ lọ fẹ́ wọ̀n àwọn ò lè gbà ń tà wọn wọ́n wàá máa mú sísọ́ọ̀sì wọ́n máa gé jìlbáàbù wọn máa lára abẹ́fẹ́lẹ́ ń bẹ lápò ìyá ń gbogbo gbà yọ́ọ́ máa fi ya jìlbáàbù wọn máa ìyá mi ọ̀wọ́rú ẹ̀ mi náà ọ̀wọ́rú ẹ̀ wọn ò lè jẹ́ kọ́ kọ́ ọ̀wọ́rú ẹ̀ ẹ ìyá rẹ̀ jáde ẹrí ni wọ́n fi ń fa adìẹ ta yín dojúmọ́ yìí ìyá ẹlòmíì ọ̀ jáde ẹrí láyé pamọ́ náà ni ẹran tó ga jù sí ìyá rẹ̀ jẹrí láyé pamọ́ náà ni ìwọ́n sì ń jáde ẹ̀ ń dojúmọ́ ọmọ rẹ̀ wá fẹ́ sẹ́sìn wá nítorí pé ìyá rẹ̀ ọ̀wọ́rú aṣọ rí ọ̀wọ́ àwọn irú àwọn ìyá yẹn àdánwò ni wọ́n o irú àwọn bàbá bá yẹn àdánwò ni wọ́n wọ́n wá fọmọ wájú wọ́n sọ́dọ̀ta ọmọ ọmọ bẹ́pẹ̀ ọmọ bẹ́pẹ̀ lórí pọ́ ọmọ wọn fẹ́ sìn lọ́ọ̀ tọ́mọ wọn bá sì rí òhò inú wọn máa dùn ni yọọ máa sọ nìyẹn ẹ <laughs> kúdí nìyẹn ó náà ti dọ́mọgé abẹ́rẹ́ rí nǹkan bàbá tí ti dọ́mọgé ẹ gbédìí rẹ̀ máa ta ẹgbẹ sáàrin ìgboro bàbá kúdí ti rí òhò torí ẹ tá a lẹni tá a ní kó lé tá a lẹni tá a ní kó torí ẹ ẹ jẹ́ káwọn ọmọ yín kó wọn máa wọ jìlbáàbù ẹ bí wọ́n ṣe ṣe yọ ni yọ ọkọ gidi gan ni ọkọ gidi gan ni ó rì àbí ńgbà tí wọn náà wá mú ẹ fún ìyá rẹ kó tirẹ ní tọ fẹfẹ ìyá rẹ wá ló ń rí àbúrò ọmọ ọmọ lọ báyà ìyá ló ìyá wa rí tọwọ jìlbáàb wọn ni àwọn aláṣọ gbàgẹrẹ wọn fẹ́ wọn o wọn kíni kíni kíni wọn fi ṣe fún kíni wọn fi sẹ́yìn àwọn tí ò ní báyàn ṣiṣẹ́ tí ò ní báyàn gbálẹ̀ tí ò ní báyàn ẹrú lẹ fẹ́ fẹ́ ni yóò máa ràn yín lọ ní tágbára rẹ bá kà ìyá ń fẹ́ ni tí wọ́n máa rìn òwò ni tí wọ́n máa pé ẹ wọ́n kọ́kùnrin kan máa lórí lónìí òun náà tún lọ bú ira rẹ̀ bọ́kùnrin lọ́la irú rẹ̀ nìyá ń fẹ́ torí ẹ eléyìí ń bẹ náà nàta fi lè sọ àwùjọ wa ń bi zina. bákan náà a gbìyànjú láti rí i pé àwọn ọmọ wa kùnrin ètò bá ti tó bá ti fẹ́ yàwó ní àbó tó yàwó ní ká tètè jẹ́ kó wọ́n máa níyàwó ká tètè jẹ́ kó wọ́n máa níyàwó onídìí ká máa dágbà sí i gbàtọ́ sọ pé wọ́n ń bọ̀ sọ̀rọ̀ pé àwòye ẹ̀mí o ẹ̀mí lọ́nlọ́n o tó wọn bá àwa kéré àwa sì kéré àmọ́ kéré fún kọ́ ọmọ fọ́mọ ọlọ́mọ lóyún ọ̀kan fọ́mọ mẹ́ta lóyún lẹ́ẹ̀kan náà ó sì kéré o ó kéré sí kó fẹ́ yàwó ọ̀daràn ó kéré sí kó ṣe zìnà torí ẹ ìwọ tó ẹ pé di rẹ ń le o sì lè kóra rẹ ń jánu o sì máa zìnà ṣe ọwọ́ àlọ́ lè fẹ́ yàwó ọ̀dájú pé tí ìyá bá ń jẹ ọ lórí zìnà ó ti gbọ́n àwọn ọmọbìnrin wa ètò bá ti tó wọlé ọkọ wọn wọlé ọkọ àbùrọ̀ ọmọ adágbà sí ẹ̀yìn ọ̀fẹ́ ọmọ yín ni ìwọ ọkọ náà ni ó nì ẹdí kan wọlé ọkọ onídìí kẹ máa lé kọndíṣàn burúkú kan lélẹ̀ pé gbogbo àwọn tó mú wa wọn tẹ́ mi lọ́rùn torí wọn sọ ọmọ àlú wa ẹgbọrọ ọmọ àlú nìkan lọmọ àlìjẹnà ẹ gbogbo àwọn tó mú wa àwọn èèyàn rádaràda kan ni àwọn èèyàn játijàti kan ni bó wọn ti rádaràda kí lọ rádaràda láì sí wọn ẹ ẹni tí ò ní lónìí náà ni wọn padà ní lọ́la so bákan náà kọ́ máa sọ pé ẹ àwọn tó mú wa èèyàn dúdú ni wọ́n pupa sì là wá lé wa ọkọ tó mú wa gbọ́dọ̀ jẹ́ pupa àfọmọ dúdú nu fámìlì wa ẹ gbọ́rọ̀ tó gbogbo orun àwọn nǹkan kì í ṣe skills ẹ wọ́n tó ń lọ skul wọ́n sì wà lọ́ndrẹ́ level ni sọ̀rọ̀ ọkọ láwọn á nísìn ok tó bá gbóyún wa ń kọ́ tó bá gbóyún wa ń kọ́ nítorí pé tẹ ẹ bá ti ẹ̀yin náà ń dínà zìnnánu nígbà tẹ ẹ bá ti dé kọ́ ọmọ yín ọlọ́kọ ọkọ lọ fẹ́ ní kò sí wàhálà ẹ̀ ń sì fẹ́ kọ́ ọmọ yọ parí skul ẹnu ká ẹ bọ́ ẹni tí wọ́n fẹ́ sọ̀rọ̀ ni ọmọ yọ parí skul àní ká ẹ má fẹ́ ra yín kò sì nídìí ká ẹ má dictate fún wa àmọ́ ẹ gbọ́dọ̀ lóyún ẹ lóyún bẹ́ẹ̀ bá lóyún ẹ̀yin lẹ́ẹ̀ma bàbá parí skul lẹ́yìn ọdún mẹ́fà ètò ẹ̀kọ́ parí lẹ́yìn ọdún mẹ́rin tó bá dọdún mẹ́fà tọmọ pétọ ìgbà tí ẹbí ma ọmọ ilẹ̀ ń tọ́jú ló dọdún mẹ́fà bó sì dọdún mẹ́jọ náà ọlọ́run forí sí so eléyìí túmọ̀ sí pé ìwọ ọ̀sá jẹni tó jẹ́ sábà sí nítorí wọn fẹ́ fàyọnù tọmọ rẹ fi wá ń ṣe zina látàrí ó kéré ó kéré ó kéré ni síbẹ̀ ẹ̀ mọ̀ pọ́ mọ́ mi ó bímọ bíi méjì mẹ́ta mẹ́rin sí bàbá rẹ̀ lọ́rùn tí ń lọ lóyún wá táwọn ọmọ wọn máa máa jókòó bàbá ọmọbìnrin nígbà tí wọn ọ̀rẹ́ ni ti sí nígbà tí wọn ọ̀rẹ́ ni ti sí obìnrin wa dìdàkudà láwọn àwùjọ wa látàrí pé zina ti pọ̀ jù nígbà tó ń bá sọ pé ń tọ́pọ̀ ń ṣe zìnnà ni tó bá dọ́dọ̀ rẹ̀ yóò sọ pé rárá máa gba etí ẹ̀ ojú rẹ̀ máa là sẹ́mi nìkan níjọ́ náà sàpé mẹ́rin a. ilaha illallah bí bí ìgbà tó ṣe pé ilé ìgbọ̀nsẹ̀ akramakumullah ilé ìgbẹ́ gan wc tí wọ́n bá yà gbẹ́ tán bẹ́ẹ̀ sẹ́ni tí wọ́n wọlé yọ fẹ́ wò gbẹ́ rẹ̀ yọ kọ́kọ́ clear rẹ̀ náà ni pé wo mi fẹ́ rí gbẹ́ ẹnì kìíní wọ́n á yà gbẹ́ wọ́n flush ẹnìkejì náà yà wọn fúlọ́ọ̀ṣẹ̀ ẹnìkẹta náà yà wọn fúlọ́ọ̀ṣẹ̀ ẹnìkẹrin náà wá dé sórí ẹ̀ ẹ gbọ́ pé yorùbá náà mọ̀ sọ pé ẹ ara yín ni. tó ìwọ wa ń bá ọkùnrin mẹ́rin wá tò bí ìgbà kan fẹ́ gba abẹ́rẹ́ abẹ́rẹ́ gan wọn kan lábẹ́rẹ́ wọn méjì kan báyìí wọ́n pààrọ̀ rẹ ni bàbá tó wá yẹ kí wọ́n wá bẹ̀ ipe afẹ́fẹ́ ọmọ yín òun adẹni tí ń lọ bẹ̀bẹ̀ wọ́n á ní ọ̀rẹ́ mi ọba mi débì kan kí ló dé ẹ àwọn ọmọ ẹ̀ yín <laughs> àwọn amúnikọ́lù ni ẹni tó ló fóònù lóyún ká lọ bẹ́ẹ̀ ni ẹ subhanallah ọmọ òsè nìyẹn o tí kókùn máa bá yà rẹ̀ tí wọ́n máa sọ pé ọmọ ẹni ìbájọ ni àbáyọ tó bá kọ́ ọmọ bá gbọ́rọ̀ nǹkan òbí ọba lápọ́nlé ètò abanilọ́kàn jẹ́ bóńtì ẹ ti jẹ́ àwọn wọ jìlìbáàbù ó tún wá sojú páíkó bí ó kọ ọ̀lú kan bẹ̀ wọn lẹ́gbẹ̀ẹ́ mi ná ó sojú páíkó páíkó ó wá ní ẹ bẹ́ẹ̀ ń ṣe ń wo olú ẹ ní ìṣe olú ẹ ti lóyún ẹ <laughs> kí ló lú ẹ wá bá débẹ̀ ẹ wọ́n tún olú ẹ jẹ́ ni mo ní ah wo jìlìbáàbù rẹ ikọ̀ yẹ kọ́ ọ̀wọ́ máa torí tuma jìlbáàbù ni pé rí mi sá mi sí fúnra mi tí ó bá yé wo obìnrin tó ń wọ jìlbáàbù torí ẹ̀ ló sọ kọ́kọ́ yé mi lẹ́nu nígbà tí wọ́n kọ́ kó wá lẹ̀ yorùbá yìí tí mo ń tilẹ̀ lárúbáwá bọ̀ ìwọ̀n arọ obìnrin ó wọ jìlbáàbù masha allah ìmpírẹ́sì yẹn wọ́n tún wá bójú masha allah la quwwata lárúbáwá kan ti kọ̀wé tipẹ́ nípa nàìjíríà ọkọ̀ kan fúnlẹ̀ yorùbá ọkọ̀ kan fúnlẹ̀ haúsá ń sọ̀rọ̀ islam ọ̀sọ̀ àlébù kálukú tó rí tonti pé àgbà àgbọ̀rọ̀ rẹ̀ wọlé ń bò mí àmọ́ kásá já mi lórí eléyìí nínú dáadáa tó wá sọ ó ní gbogbo nàìjíríà táwọn lọ yìí àwọn ò rí ibi tóbìnrin ti bójú àfilẹ̀ yorùbá sẹ́wọ̀n yorùbá àwọn obìnrin wọn ti bójú tipẹ́ bó tilẹ̀ jẹ́ pẹ́ mi náà lè má gbọ́ yé dáadáa bọ́ọ̀d wọ́n ti ń bójú ti pẹ́ alhamdulillah akramakumullah ìwọ̀n arúgbìnrin tó bójú nítorí àrí ti ń bọ́kùnrin sọ̀rọ̀ mo wá ń béèrè pé ṣé ẹni tí obìnrin yẹn ń bá sọ̀rọ̀ sọ́kọ rẹ̀ ní à ah, ẹ kọ́líìkì rẹ̀ ni wọ́n wá ń ni wọ́n eh, eh, ẹ ẹ dáìlà ẹ mọ̀túmọ̀ jìlbà ẹ mọ̀túmọ̀ bójú àní rí mi sá èmi ò sí fúnra ó rí mi sá mi sí fúnra torí ẹ agbọ kéésì pé kákan máa ṣe nǹkan ká máa kọ́pì láì jẹ́ pé à ń wádìí kí ni ìtumọ̀ ń tà ń ṣe obìnrin tó ti bóra rẹ̀ tó bó gbogbo ẹ̀ sọ ara rẹ̀ sọ́ra rẹ̀ ok tó bá yẹ pé ẹni tó wọ jìlbáàbù nu ó tún bójú sọ́ra gbóhùn alẹ̀ tó síra alẹ̀ ọ sọ́ra àbóni sọ́ra wàá sọ́ra bàjẹ́ ni torí akramakumullah nígbà tó obìnrin wa wọ jìlbáàbù kò bójú o lọ́ba gbé lọ́ba ló ń lóyún ní bá wò gíẹ ah, ọba gbogbo èèyàn lọ́kàn jẹ ìwọ tó ń wọ jìlbáàbù tó dá báyìí kí ni wá dé bẹ́ẹ̀ tẹ̀sí ma pé mùsọ́lá kan wà tẹ́minọ́lọ́jì kan wà èmi ọ̀ma túmọ̀ rẹ̀ iná túmọ̀ rẹ̀ lónìí o wọ́n ní brothers and sisters àwọn ta ni brothers náà rí ẹ tẹ̀síìrì rẹ̀ náà wọ́n lè sọ pé àwọn àti ń ṣe súnà sisters àwọn àti ń ṣe ṣe broda ṣe ń ṣe súnà kíndìdì rẹ̀ wá dé dìzínà sísítà tí ń tẹ̀lé súnà ìwọ ìdí rẹ̀ ti wá aráyè fún zina a'udhu billahi minash shaitani rajim sọ yẹ bẹ́ẹ̀ aa ọfẹ fọta ní yẹ̀yẹ́ rẹ̀ ṣe ni ọfẹ kí wọn máa fi islam ṣe yẹ̀yẹ́ ni bọ́tàn bí ọ̀sán ẹ̀sìn rọ́tán láwọn ń ṣe náà nù etí yorùbá mọ̀ pé aborí mọ bó wà kò yẹ bẹ́ẹ̀ o ẹ ràn àwọn ọmọ lọ ẹ̀yin òbí o ẹ wọn lọ́wọ́ yẹtí tí máa ń wọ jìlbáàbù lẹ́wàá pàtì kíkọ́ ọmọ mọ̀kọ́ mọ́kọ́ wa ẹ máa sìn àwọn ọmọ yín mọ́kọ́ wa mọ́kọ́ wa tọ́ ọba mọ́kọ́ wa títí bàbá ẹ̀ máa fi ọ́ fọ́kọ́ sẹ́mi pé òun náà mọ̀ wò pé ẹ̀ẹ́ ọmọ tó bá ti bàlágà tọjọ́ mage tó ti bàlágà wọ́n fi fọ́kàn túláàsì o sọ àmọ́ ní báàbù pẹ̀ ń halẹ̀ ma tẹ̀mọ̀ kó nà yọ ọmọ ọrùn létí ẹ̀ pé fita ní fọ́kọ́ tí ìbá pé kéwọn kọ́ ọmọ tako bàbá èèyàn à mí ní gbà bàbá rẹ̀ náà ní fi ọ́ fọ́kọ́ bá o àmọ́ wọn náà tètè dé ṣòkòtò rẹ̀ yóò lé pé à jẹjẹ tó mọ́kọ́ lọ ha eléyìí jẹ́ báwọn torí ẹ̀ ẹ mẹ́tẹ̀ẹ́ káwọn ọmọ yín kó ọmọ gbọ́ sọ jáde ẹ má ṣe wọn gbọ́ láhàn torí tí ọmọbìnrin bá ti ń gbọ́ láhàn esikesi ọmọ balẹ̀ gbogbo tí ó bá sì mú kọ́ ọmọbìnrin kó lúpọ̀ mọ́kùnrin ẹ má jọ máa yọ débẹ̀ torí pé tóbìnrin bá ti ń lúpọ̀ mọ́kùnrin eléyìí méèlì zina nìyẹn méèlì zina nìyẹn bákan náà a rí i pé gbogbo tí ó bá mú kí ọmọ yín bìnrin kọ́ ọmọ wa wọ ṣòkòtò ká a ẹ má gbà ẹ má gbà ọmọ wa wà ní institution àmọ́ lọ bẹ̀ wọ́n wò without notice ẹ má notify wọn òjijì lẹ́yìn ọbẹ̀ kẹfì má fi ṣe ń ṣe lẹ́yìn tẹ́jìlì báàbù tó gbé kóńlé náà ló sì ń wọ́ọ̀dì sí tòsẹ́ mọ̀ pé ọmọ tó bá ti mọ̀ pé bàbá mi lè yọ sí mi lójijì yọ bẹ̀rù ọ lọ bákan náà ẹ gbìyànjú láti rí i pé àwọn ọmọ yín wọ́n yẹ ṣe ọmọ tí wọ́n máa bọ ọkùnrin lọ́wọ́ ọkùnrin ń bọ lọ́wọ́ obìnrin ń bọ ọkùnrin lọ́wọ́ ọmọ yín kùnrin náà ń bọ obìnrin lọ́wọ́ kẹ́ẹ̀ fi hàn pé eégún rẹ̀ ó dé náà nínú àtàrọ̀ ọmọ sukùl wa ni ọmọ sukùl ni màlẹ́kà lẹ́yìn. tọ́ bákan náà a gbọ́dọ̀ gbìyànjú pé obìnrin ó dá láti dínà zina ara hikima tó wà ń nù. nítorí pé ọlọ́run mẹ́ta ara ìdá sẹ́nìkan bá ń tíráàbù pẹ̀lú obìnrin tọ́jẹ́ ìyàwó rẹ̀ àbí fámìlì rẹ̀ sẹ́mi kí táburú bá fẹ́ ṣẹlẹ̀ òun náà dá yàpò kí aburú sí òun kọ́ mọ̀ sí obìnrin yìí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àmọ́ tóbìnrin bá dá tíráàbù ńkọ́ yóò dá forí fa ni yóò dá forí fa ni example kan ni example yóò ti ju kò ti tọ́sẹ̀ kan ọmọ ń travel àwọn afẹ́ wọ Àbújá lóru àwọ bọ́ọ̀sì àwọn ọmọbìnrin wa pọ̀ nù mọ́tò wọn jẹ́ mẹ́fà pàṣẹ wàá fẹ́ wọ Àbújá àwọn NDLEA tá a máa mú àwọn onígbòhùn táwọn kí táwọn ọba ti rí sẹ́sẹ́ gbogbo ní ti èsì sẹ́ náà ń kọ́ wọn ò mú mọ́sẹ́ nígbà tí wọ́n ti wo gbogbo mọ́tò tí wọ́n ò rí gbó àwọn tó ń wojú wọn bí ojú amúgbó àtagbó wọn ò bá gbónú ẹrù wọn gbani wọn á wo gbogbo àwọn ọmọbìnrin tó wà nù ọkùnrin fún àwọn ọmọ kéékèèké ni wọn àwọn ọmọge ọmọge ọmọge ok all female in the bus calm down wọn bá ní wọn calm down wọn bá calm down nígbà tí wọn calm down wọn bá ní wàláì mo tún rí hikima kan ní òfin ṣẹlẹ̀ alálẹjọ wọn níta làwọn bàbá wọn ti mú wọn travel àwọn ta la wọn kọ àwọn káfíìrì ní sọ̀rọ̀ ibà ọ̀gbẹ́ni ibo kan lọ̀gá àwọn tí ń sọ̀rọ̀ yìí o pé ni àwọn bàbá wọn ti mú wọn travel àwọn ta lọkọ wọn ti mú wọn travel we are travelling on our own okay stand aside everybody aside. ìbáni tí ilẹ̀ ọ̀la bá ti má àwọn kò ń lọ fáwọn ẹni tí wọ́n ń takò human trafficking. ẹ̀kọ́ ń kọ́ ọmọ nàìjíríà jáde ní ìsìn wọn fi wọn lọ sí sẹ́ẹ̀ nàbì. Allah sọ pé wala taqrabu zina ọ̀rọ̀ débẹ̀ lónìí wala taqrabu zina ẹ má súnmọ́ zina kí ló dé sẹ́yìn fọmọ tí ń ránṣẹ́ sílẹ̀ lárúbá kọ́ lọ́ọ́ máa sọmọ ọ̀dọ̀ ọmọbìnrin nífa ọmọ parí ẹn sí e. wọn lọ́dún méjì ni ó ṣe yọ padà wá yọ wá lọ kọ́ńgbọ̀ bá dé kọ́ sisi owó náà ọmọ parí digiri wọn lọ kọ́ńtrákì ọdún méjì ló sáìn nígbà tó bá dé yọ wá lọ irú sẹ́wọ̀n wọn ń ṣe lọ́ọ̀ rí iṣẹ́ tọkùnrin ò rí tọ́yẹ́ pọ́bìnrin ní rí àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ yọ́mọ bá wọn wé epo ní ìsẹ́wọ̀n pàwọn lépo lọ́wọ́ yọ́mọ bá wọn wé epo yọ́mọ ti sẹ́ńbi tán ti fi kọ̀ǹpútà direct engine ìrọ̀ lásán kọ́dà ẹlòmíì gbà tí ń lọ bí ẹ̀ máa ń tán sọ fún ni wọ́n lẹ́ẹ̀ máa lọ ṣiṣẹ́ lé hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì á máa ṣe bí eré ń bi kíbi láyé hòtẹ́ẹ̀lì rọ ni ń lọ ṣiṣẹ́ ọmọ ọ̀dọ́ ni nílé àwọn lárúbáwá tó lówó ọmọ ọ̀dọ̀ tó ṣe fún bàbá àti yẹ ẹ lọ ń gbọ́ yẹn òwò náà tó ti ń plan fọmọ rẹ lẹ̀ tẹ́ǹtì ń tòwé lọ́dọ̀ ẹjẹ́ǹtì kó jẹ́ kó rírì ó pé wàlá tọkọrọ̀bù zina lọ̀rọ̀ lónìí iṣẹ́ tó máa ń yóò lè bá ń ṣe yóò ṣe jù bẹ́ẹ̀ lọ́ngbọ̀ bá dọ̀ yọ lọ mọ fọpátọ ọkùnrin ọlọ́kùnrin yọ fọlẹ yọ fọgbẹ òun ọmọ asọmọ ọdọkùnrin àlà lórí èèlò ọfẹ gba five hundred riyals lọ ajá mákìnnì ṣé tí wọn bá mójútó sẹ́ńbì sóò ní pa fifty thousand lóṣù náà ó kúkú pa so ó ṣe zinari ó lè dán wò bá bá dán tẹ́kí wọ́n máa bọ́ ọ̀sùn ṣeré ni látàrí pọ́lọ̀ mú ìwà ẹlòmíràn máa túmọ̀ àyà ntùkùtù ìbálò ń sọ pé walladhina hum li furujihim hafizun illa ala azwajihim aw ma malakat aymanun tó laqad malakat aymanuna hadhihi ọmọ atutukutu ọmọ ọ̀dọ̀ wa dẹrú tó ń bá sùn tí olójú páìpù tó ń bá sùn yóò délé yọ sọfẹ nìkan wọn ò bí dá sí ọsọfẹ nìkan tí wọn bá ti forí já ilé agbọn sọyẹ pé irú rẹ lọlọfẹ tọmọ pé bátàrí rẹ bá di kókó ìwọ lọ wà ọ̀kan náà ọmọbìnrin yẹn wọn bẹ ń lẹ lárúbáwá kan wọn ń pè ní Sultanat Oman. ọwọ́ ọsọ̀rọ̀ ránṣẹ́ sínú wàsápù òun fi àsìkò yìí ṣe a fún gbogbo obìnrin o àti gbogbo òbí àti gbogbo tọmọtọmọ ẹ káwọn ọmọ yẹn yo lárúbáwá yìí o ẹ wọn lárúbáwá yìí o they are really enslaving us they are sexually abusing us. wọ́n ní ẹ̀ pé tuntun lọ́dọ̀ ti mọ̀ bí ìgbà tẹ́ fẹ́ dínà òrè mọ́ wọn ni ọ̀nà tí wọ́n ti rówó táwọn náà ti dolówó tọ́mọ wọn ti máa kọ́lé lé tọ́mọ kọ́lé mọ́lé ẹ fẹ́ dì í. àfa ńgbà bá dọ̀hùn yóò rí tàlátà yóò pè lárúbá nígbà tí ìyá bá náwó sí tán bá ń ba sùn bàjẹ́ àwọn ọmọ òkú lọ mú ìwà ni kódà ń bomi bàbá tọgbọmọ ọ̀dọ̀ lọmọ ọ̀dọ̀ yẹn yóò máa bá sùn àwọn ọmọ rẹ̀ náà máa bá sùn ẹ̀yin náà ẹ bá ń kíyèsí mo fẹ́ gbá yàn lọ́mọ ọ̀dọ̀ kí wọ́n á ní mo fẹ́ fi fọ́tò rẹ̀ sí ná mo ní kí wọ́n fi fọ́tò rẹ̀ ránṣẹ́ kí n kọ́kọ́ rí ná a ṣé bọ́bá ṣe bíútì sí ni ó ti sẹ́ni ha sẹ́mi kó ti di nǹkan mi báyìí ti di nǹkan mi fọ́tò náà kọ́ síwájú ná wọ́n lọ́wọ́ gẹ́gẹ́ ní síwájú jó fọ́tò náà kọ́ síwájú kọ́ mọ̀ ọ̀dọ́ tó dé sẹ́mi pé tíyàwó náà bá ń wo fọ́tò wọ́n fi fọ́tò yàn mẹ́ta ránṣẹ́ ẹnìkan wá ṣe mú gbófìàn gbófìàn kò bíútì rárá ẹnìkan wá ṣe mú rogodo ó bíútì bàjẹ́ èwo lọkọ fẹ́ mu tó bíútì bàjẹ́ ni àbí kò bíútì rárá <laughs> ó bíútì bàjẹ́ lọkọ fẹ́ mu tọrọ kọ mọ tó ń wa ìyàwó ńkọ́ etí ò bíútì rárá ni ọfẹ kún ó mú torí kọkọ ọmọ bàtí ẹ rí tiẹ̀ rò so irú rẹ̀ ni o láyé john àbí láyé ètò ìjẹta ń bẹ náà ni bí àwọn Philippines bí àwọn Bangladesh bí àwọn India bí àwọn Pakistani àwọn ni wọ́n lọ fi sọmọ ọ̀dọ̀ yẹn gbọ́dọ̀ sí wa jẹ́ tó fà dọ́mọ Nàìjíríà báyìí torí tọ́lọ́ ọmọ ọ̀dọ̀ bá wo nítorí tọ́lọ́ ìwọ tó yẹ pé bàbá rẹ̀ èèyàn gidi ni ìyá rẹ̀ èèyàn gidi ni ìyàwó ní jẹ́yìn débi kọ́ lọ́ọ́ máa sọmọ ọ̀dọ̀ ńlẹ́ òkèèrè. ọ̀kan nínú mọ́tò náà ni ó wá jókòó ti ọkùnrin kan ti ti mú travel ni wọ́n á fún ẹjẹ́ǹtì yẹn rò ó sì ti kẹyìn mọ́kà mánu wípé ọ̀gá òun ó máa ń fẹ́ kọjá pò ló ń dáná ọ̀gá lẹ̀ lárúbáwá ó máa ń fẹ́ kọjá pò ló ń dáná kì í fẹ́ ìyàwó rẹ̀ dáná sàmúyàwó ọgọ́rùn kìí fẹ́ kó wọn dá dáná nítorí kọ́mọ́bà lọ́jẹ́ pò ń lò ń dáná kọ́mọ́jẹ́ pé ọgọ́rùn padà gba iná tòun tó ń dá ju tìyàwó rẹ̀ lọ́mọ ah lọ́n kàtàrà kí ló mú àwọn obìnrin máa lọ fira wọn ṣerú ẹ̀sìn báyìí náà rí ṣé ìyá nàìjíríà tó bẹ́ẹ̀ náà ni ẹ dákun nínú nàìjíríà la wà ẹ má jà tanra wa jẹ ṣé ìyá ń bì tó bẹ́ẹ̀ àbí ìyá ń fọwọ́ ara wa fi dẹ́rù bara wa tí ò sí lọ́pọ̀ jù torí tẹ́ ẹ bá ti jáde ẹ nímọ̀ pé nù gbádùn la wa o lóòótọ́ ó lé o ó lé níwọ̀nba o àmọ́ tí èèyàn bá ti jáde kò ní mà torí wọn ní tí wọn bá ti yọ̀pọ̀ lọ́lọ́mi tútù kan sọ sí gbogbo náà kò ní mà pa ipe méjì ìyá yẹn ò sí táwọn èèyàn fi lọ kira wọn bọnú jíjọmọ ọ̀dọ̀ tí wọn fi lọ fira wọn sẹrú àwọn awi wọn sọ pé ní Libya wọn ń bá wọn sùn bàjẹ́ ni wọn ń fi wọn sẹrú bàjẹ́ ni ọkùnrin gan ò ok initially ta ló ní wọ́n lọ sọ́n kí ni wọ́n wá lọ ogun jà nàìjíríà ni ọ̀nà àti ríṣe àti ríjẹ ò sí nàìjíríà ni àyàfi téèyàn bá nítẹ̀ lọ́rùn oníkálukú ń rí tiẹ̀ níwọ̀n bá nàìjíríà wáyé kọ́lọ̀ má bàjẹ́ sòkè alọ́fẹ́ wa máa mú yàn á máa sá lọ sí lùkẹ́ ìlú kíni kíni bẹ́ńbẹ́ kíni bẹ́ńbẹ́ yàn á lọ máa fira rẹ̀ sọmọ ọ̀dọ̀ ọlọ́ fira sí ẹrú lórí kíni ẹrú gidi torí kò sí nǹkan kan lára rẹ̀ tọ́jà yìí pé no going zone kò sí wọ́n lè bọ́ òhò kan máa bá a sùn ó lọ́pìàn ṣebí bàbá rẹ̀ ń bẹ nítòsí lókè lọ bá bàbá rẹ̀ bàbá ń bo ìyá rẹ̀ ń bẹ nítòsí lọ ní ó fúnjà wa ìyá ń bo ẹ̀gbọ́n rẹ̀ kan sẹ́kẹ́ nìkan ọ̀gbọ́dọ̀ mọ lójú yóò lò wọ́n lọ láàrin ìlú ni kọ́ lọ náà. eléyìí túmọ̀ sí pé ẹ dákun ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run kára yìí fáwọn ọmọ wa ọlọ́ni wala taqrabu zina ẹ gbọ́dọ̀ zina ẹ gbọ́dọ̀ súnmọ́ zina ẹ ọba lọ hajj ẹ má jẹ́ ọ̀dà lọ bọ́mọ ọba lọ hajj ẹ má jẹ́ ọ̀dà lọ ìgbà sọ ẹni tí lọ jagun ìyàwó mi òun sì fẹ́ lọ sí hajj ṣé ogun ni kí n tẹ̀lé wọn lọ ní àbí kí n lọ báyàwó mi hajj anabi ní maza-maza tẹ̀lé yàwó rẹ tẹ̀lé yàwó rẹ kẹ́ lọ ṣe hajj. àwọn obìnrin tí ń dá lọ hajj ń ewu pọ̀ ń bẹ̀ tó ti pé hajj nífa ewu pọ̀ ń bẹ̀ báwo wà lóbìnrin tí ń dá lọ kánù láti lẹ́yìn yọ̀ọ́ dá lọ kánù wọ́n wá wọkọ̀ òru ìgbà wọn délẹ̀ ìmájúmá. àbóbìnrin tó yẹ pé ń dá lọ sí Abakaliki obìnrin tí ń dá lọ Onitsha obìnrin míì nìsín wà Togo obìnrin mi òun tiẹ̀ àwọn wọ bàálù káyé ni láti Amsterdam ó lè ló ń lọ Berlin ó lè ló ń lọ sí London nìkíni nìkíni kí lè fi dà orí yín pààrọ̀ ni ẹbí orí yín sọlẹ ituma sí pé ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run jàmá ẹ jẹ́ àjìnà sí zina ọlọ́run sẹlẹ̀ wọ̀ ká jìnà sí. tó a gbọ́dọ̀ gba zina láyè láwùjọ wa débi pé àmọ́ wa tún fi dásà pé séwọ náà lọ́rẹ̀ẹ́bìnrin ni ọlọ́run má jẹ́ ìlú ò gbọ́dọ̀ bàjẹ́ o ẹ rí i pé láwùjọ míì àṣà ni pé èèyàn ń ṣe zina àṣà ni pé èèyàn lálẹ́ ẹni tí ó bá gan ló strange àbí òye wa so a gbọ́dọ̀ gba àsàkàsà láyè tó bá fẹ́ yàwó ń bẹ̀ wọ́n dáràn torí kò ń ti mọ̀ pé culture tàwọn ni pé kí ni bó ń bá lọ́kọ kò tó ń tún gbọ́dọ̀ ní àlè tó bá mú yàwó yẹn láti ìlú yẹn tó bá mú lọ bòmíì sọmọ pé ọmọ yẹn àlè náà ni tó bá sì jẹ́ pọ́kùnrin ibẹ̀ náà lọ fẹ́ yàwó ìyàwó náà tún dágun tíyàwó ìbá ọmọ bẹ̀ sọmọ pé ọ̀bọ̀n lójijì pé ah, ọkọ lòun níyàwó ń tún lálé ń ta so gbogbo ru àwọn culture burúkú kò tí ẹ yẹ ọmọ èèyàn ká sọ mùsùlùmí. ẹ̀yẹ wúrọ̀ àwọn àrùn burúkú tó tara zina àrùn burúkú lóríṣiríṣi tó ní í ṣe pẹ̀lú abẹ́ tó ní í ṣe pẹ̀lú àlàáfíà èèyàn tọ́lọ̀ wọn bá ń jẹ sí wọn látàrí pé wọ́n ṣe zina. ọ̀gá ni wọ́n ń pè ní aids hiv tó lọ látòrí sígínà gan ọ̀ràn gbogbo irú eléyìí báyìí ẹ̀rí pé ń ṣẹlẹ̀ láwùjọ mi ọlọ́run ọbọ̀ sàdédé gbé kó wọn àfi torí tí ó gbọ́rọ̀ ò lè bá gbọ́rọ̀ ẹni tí ó sì ní gbọ́rọ̀ ńkọ́ kò ní gbọ́rọ̀ náà ni. tọ́ zina tẹ tí ò ní ṣe láyé wa. àdánwò rẹ̀ kálukú ni ọba nínú hadith eléyìí tí imaamu bukhari àti muslim gbé jáde kó file bá mi èwo ni wọn náà ti ṣe báyìí abu huraira radiyallahu anhu ọgbà àti ìsìwá látọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run nàbí sọ pé kútìbà alẹ́bìnrin adama nasibuhu mina zina ọlọ́run ti kọ àkọọ́lẹ̀ ntóníkálukú òsè nínú zina ọlọ́run ti kọ́lé lórí gbogbo ọmọ anabi adam mùsùlùmán kánà aw kafira. ọba àjẹ mùsùlùmí ọba àjẹ káfìrà ọlọ́run ti kọ́ àkọọ́lẹ̀ èwo nkálukú òsè nínú zina láyé yìí mudirikun dhalika la mahala zina nkálukú kálukú òsì sẹ́nà ni kò sí tàbítàbí kálukú òsè zina tiẹ̀ náà ni kò sí tàbítàbí tọ́ fẹlẹ́ẹ̀ẹ́nání torí náà ẹ̀yinjú méjèèjì zina huma nadọ́r zina tiwọn ni wíwò lórí kí tó o bá bọ́ lọ́wọ́ tá a fẹ́ o ti bọ́ lọ́wọ́ tẹ̀yinjú zina tẹ̀yinjú o náà ni wíwò tani ewu obìnrin kò sọ̀rọ̀ akramakumullah àbí ustaadu mo rò yé wa aha. So lẹ́sẹ̀rí kó òdodo lọ́rọ̀ anabi sallallahu alaihi wasallam kò sẹ́nìkan àyàfi kó jẹ́ pé ìpín tiẹ̀ tani yóò ṣe nu zina yóò ṣe náà ni. ẹ̀yin tún méjèèjì zina tiẹ̀ ní kíni wíwò tọ́ wal udhunani etí méjèèjì ńkọ́ zina humal istima' zina ti etí méjèèjì ní kọ́ máa tẹ́tí gbọ́ ọ̀rọ̀ kọ̀rọ̀ àwọn agbọ́rọ̀ obìnrin olóbìnrin torí ẹlòmíì ọ̀rọ̀ tóbìnrin ń sọ lọ́gbọ́n ó sì ti tọ́ ara ọ̀rọ̀ tí ń gbọ́ ní dùn mọ́ máa gbéra lọ gbogbo ibi tó ti gbọ́rọ̀ obìnrin bóbìnrin ṣe máa dùn ó ti tó zina ti ẹnu wàlísàn ahankọ́ zina hulkalam zina ti ẹ lọ́rọ̀ ọ̀rọ̀ sọkúsọ ọ̀rọ̀ kọ̀rọ̀. tó zina tẹnunu zina tahanu bọ́ọ̀bá bọ́ lọ́wọ́ tẹrinjú ọ̀bọ́ lọ́wọ́ tẹ́tí bọ́ọ̀bá bọ́ lọ́wọ́ tẹ́tí ò tahan wàlíyẹ́dù ọwọ́ ńkọ́ zina halbọ́t gbígbàmú zina tọwọ́nù gbígbàmú yọ fọwọ́ ra obìnrin olóbìnrin ẹlòmíì lè fọwọ́ gbóbìnrin dì kó mójú kó ń bẹ̀ kó ṣe bí nǹkan ló ń gbà ń dì atẹ́gùn àmọ́ gbá ń dì tọ̀tọ̀tọ̀ tẹ atẹ́gùn àmọ́ gbá yẹn dì atẹ́gùn yẹn gbá yẹn dì yọba mọ́wọ́ kó kíá so zina tiẹ̀ nu wọ́rẹ́jọ́lù ẹsẹ̀ ńkọ́ zina alukótó zina tiẹ̀ ní rírìn jẹ́ rìn lọ sọ́dọ̀ yìí so yọ́sà máa sásàfà amárùwà ni láàrin ilé rẹ̀ obìnrin zina tiẹ̀ nu ẹ̀rẹ́ lomi ni tọ́ba jọ́ ọmọ sùkúlù ó sẹ́ẹ̀lì tiẹ̀ ńbẹ́ládé níkẹ́ gbogbo gbalẹ̀ máa rí lọ́ndájí kí ló ń ṣẹlẹ̀ báyẹn yà mí dẹ̀ wá wọ ẹnìkan ní tálẹ̀ nìkan náà kò nídìí ká ẹ̀ mà ó tún di lọ́la tó rí <laughs> tó zinati ẹni sáàmà lọ máa bọ̀ máa sásàfà márùwà zinati ẹnu wọlọkọlùbù ọkàn yẹ hùwà yọọ máa wú ọkàn zina tọkàn ni pé ọmọ awù pé ah bí kéèyàn gba obìnrin bí kéèyàn ra mu bí kéèyàn ọ ra mu báwo ẹ wọ́n yẹ tẹ̀mẹ́nà ọkàn máa ran kàn pé ẹ tíyẹn bá lọ ríru eléyìí tíyẹn bá lọ ríru eléyìí wọ́n yóò sọ dínkù dẹ́ẹ́lì kẹlifọ́rìjì ṣùgbọ́n abẹ́ òní ọ̀jà ló ń tẹ̀ àbí kọ́ sọ pé rárá tàbí lẹ́yìn tẹ́yìn tó ti rìn tẹ́tí ti gbọ́ ẹnu ti sọ. So, ọwọ́ ti kàn ọkàn ti rò okùn abẹ́ni oní ọ̀ finalize ẹ̀ tó kùkù sẹ́ńsì náà parí àbó dúró lórí tertiary level tòótọ́ ọba bọ́ lọ́wọ́ nílá ọ̀bọ́ lọ́wọ́ kékeré kọ́lọ́n sànù wa alimami al-Bukhari àti Muslim ló gbà wá kí wọ́n á ní ìyá tí ń bẹ fún onízìnà onízìnà tó ti níyàwó rí àbí tó lọ́kọ rí tó ti bóbìnrin lórí tọkùnrin ti bá lórí tí wọ́n sì jọ ọmọlúwàbí láwọn méjèèjì nígbà yẹn tí wọ́n ti bàlágà tí wọ́n sì nílàáká ìkún tó bára wọn lò yìgì tó sì lálàáfíà ń bẹ láàrin wọn kún tó bára wọn lò tọ́ a tún lọ ṣe zina lẹ́yìn rẹ̀ arrajmu hijara wọ́n sọ lóko tó èkú ni o wọ́n sọ lóko tó fi kú tọ́ kò bá jẹ́ ọkùnrin kò bá jẹ́ obìnrin kò bá jẹ́ mùsùlùmí kò bá jẹ́ káfìrì àwọn káfìrì tún gbé débẹ̀ ọ̀rọ̀ pé káfìrì lòun ló ń ṣe ń ṣe zina wọn á pọ̀ tó sínú rẹ̀ ó ẹni tó bá ti ṣe zina tí kọ́ndíṣọ̀n yẹn bá pè sí lára kí ni wọ́n ṣe wọ́n pa ni. tọ́ eléyìí ó wá nínú àwọn àdìsí tó pọ̀ látọ̀dọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam nínú rẹ̀. هنا حديث أبو هريرة رضي الله عنه أتي زيد بن خالد الجهني رضي الله عنه ولا ركني كان إنا واركو أو أبا نبي محمد صلى الله عليه وآله وسلم وأن يا رسول الله إلى النبي أنشرك الله من فلان به إلا قضيت لي بكتاب الله فكو في ترى الله كو في صداج وقال الآخر أني كجي tọ́tẹ̀ lọ́kùnrin yìí lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam òun náà wàá sọ wa huwa afqahu min ṣùgbọ́n onímọ̀ nípa òfin ṣẹ̀ríà jùlọ. òní na'am òní bẹ́ẹ̀ ni faqdi baynana bi kitabillah tíra ọlọ́ọ̀ni kò fi ṣèdájọ́ láàrin wa. wa'dhan li mọ àwọn akẹ́kọ̀ọ́ yọ̀ǹda fún mi láti sọ̀rọ̀ faqala qul anabi ni sọ̀rọ̀ ẹni tó ní òun lọ́wọ́ abẹ́rẹ́ ọ̀rọ̀ ó ní innabni kana asifan ala hada ọlọ́mọ mi jọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ eléyìí fazana bimra'atihi lọ́ba ṣe zina pẹ̀lú ìyàwó rẹ̀ ẹ̀rọ ọmọ ọ̀dọ́ mẹ́ọ̀ fìtínàtì ọmọ ọ̀dọ́ lọ́mọ tèmi kùnrin lọ́dọ̀ eléyìí ọba báyàwó rẹ̀ ṣe zina. wa inni ukhbirtu anna wọ́n wá fún mi rò pé ọmọ mi o wọ́n sọ lóko tí èkú ni o wọ́n sọ lóko tí ó fi kú ni faftadaytu minhu bi mi'ati sha' mo wá fi ọgọ́rùn-ún àgùntàn mo fi ra ọmọ mi padà pé kàkà kí bá ń sọ lóko pa mo fọgọ́rùn-ún mo fi ra padà wa walida àtẹrúbìnrin kan fa sa'altu ahlal ilm mo tún wá bi àwọn olùmọ̀lérè. fa akhbaruni wọ́n wá sọ fún mi ajẹ́pọ̀ àwọn èèyàn lásán ló bi léèrè tẹ́lẹ̀ tí wọ́n sọ pé ọmọ rẹ̀ wọ́n pa ni ọmọ ò tí ì níyàwó rí lórí kó tó ṣe yìí wá bi àwọn olùmọ̀ àwọn tó ti ẹ̀kọ́ kọ́kọ́ bi léèrè àwọn wá sọ fún mi pé alẹ́bìnrin jẹ́ldùmí ẹtìn lọ sì gbé wa anna ala imra'ati hadha ar-rajm wọ́n á sọ pé ìyàwó eléyìí ni wọ́n sọ lókù pa torí abilékọ lòun fa qala rasulullah sallallahu alayhi wa sallam anabi wa kí àtọ̀rọ̀ ọlọ́run kó máa bá wa sọ pé walladhi nafsi biyadihi mo fọlọ́n tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ búra la aqdiyanna baynakuma bi kitabillah màá fi tírọ̀ ọlọ́run ṣèdájọ́ láàrin mo fọlọ́n búra. alwalidatu wal ghanamu raddun alayk àtẹrúbìnrin àti àgùntàn ọgọ́rùn-ún tó san wọ́n dá padà fún wàhálà bìníkà jálùdùmí àti wọ̀tàkìrì bùhámi ìyá tí wọ́n fi jẹ ọmọ rẹ̀ náà ni pé yọ jẹ gbọgọ́rùn á sì gbé pamọ́ fọ́dún kan wọ́gùdù ya unais ìwọ unais ọ̀kan náà wọn sọ̀hábà nù ìlàmúrọ̀ àti hàdà tètè sí àfẹ̀májúmájí lọ sọ́dọ̀ ìyàwó eléyìí fẹ́ ìnà àtẹ́rọ́fẹ́ tó bá jẹ́wọ́ kó ń zina lóòótọ́ farjumha sọ́lọ́ kò tí ì kú. hadith yìí muttafaqun alayhi imaamu al-bukhari àti muslim ló gbà wá. báyìí ló ti wá lọ́dọ̀ imam muslim níta nílò náà àdìsí ni pé ìwọ unai ọ̀kan náà àwọn tètè jí lọ ká ìyàwó eléyìí mọ́lé òbí léèrè nípa zina tí wọ́n ló ṣe tó bá fi lé jẹ́wọ́ ajẹ́pẹ́ kọ́ sọ́ lóko tí tí ẹni tó ní ọmọ òun bá ṣe zina òun zina ma òun tún wa. akramakumullah kí lànà bí ní kí wọ́n ṣe ń bì ó ní kí sọ ìyàwó yìí ní òkópa imaamu bukhari àti muslim ló gbà wá àwa ti mà nínú òfin ṣẹ̀ríya pé ìdájọ́ lè wá nínú alukur'ani ó sì lè wá nínú sunna nítorí wá nínú sunna kò yàtọ̀ sí nítorí wá nínú alukur'an nítorí wá nínú alukur'an kò yàtọ̀ sí nítorí wá nínú sunna torí ẹ eléyìí jẹ́ ìdájọ́ látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam lórí pé gbogbo abilékọ ìbáàjọ́ ọkùnrin ìbáàjọ́ obìnrin tó bá ṣe zina ìdájọ́ rẹ̀ ni kò sọ ló kò pa. bákan náà ni hadithi Ubadah ibn Samit radiyallahu anhu qala qala rasulillah sallallahu alayhi wa sallam khudhu anni khudhu anni qad ja'ala allahu lahunna sabila albikru bilbikru bilbikri jaldu mi'atin wa nafyu sana والثيب بالثيب جلب مئة والرجم رواه مسلم عبادة بن صامت رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم أني أتوقع لهم ẹ tẹ́wọ́ gbà lọ́dọ̀ mi qad ja'ala Allahu lahunna sabila Ọlọ́run ti sọ̀nà àbáyọ fún wa o torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú òfin Ọlọ́run ẹni tó bá ṣe zina kò bá àjọkùnrin kò bá àjọbìnrin Ọlọ́run bá ní kó tì wọ́n mọ́lé ni kó tì wọ́n mọ́lé. واللاتي يأتين الفاحشة من نسائكم فأمسكوهن في البيوت حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا àwọn ẹni tó bá ṣèbàjẹ́ nínú àwọn obìnrin ẹ tì wọ́n mọ́lé títí tí kò ì pa wọ́n sínú ilé àbí títí tọ́lọ́run ìsọ̀nà àbáyọ eléyìí nìyá alákọ̀ọ́kọ́ fẹ́rí pé tún lé e pọ̀ ẹ tì wọ́n mọ́lé tí kò ì pa wọ́n so àbí tọ́lọ́run ìsọ̀nà àbáyọ anábì wọn alọ́lọ́run ti sọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ yẹn ní ìsinmi pé ọmọge pẹ̀lú ọmọge ọmọge kùnrin ló ṣe zina ọmọge obìnrin ló ṣe zina ẹgbẹ ọgọ́rùn á sì gbé wọn pamọ́ fún ọdún kan abilékọ àtàbilékọ abilékọ ọkùnrin abilékọ obìnrin ńlọsẹ zina arọjùm wọn sọ wọn lóko títí tí wọn fi kú àlè imáàmù Bukhari àbí imáàmù Muslim ló gbà wá tọ́ba yẹ kó abilékọ ńlọsẹ zina pẹ̀lú ọmọge ńkọ ọkùnrin ti níyàwó obìnrin sì jọ ọmọge. kálukú jẹ ìyà tó ṣe déédéé pẹ̀lú ẹ̀ ìyà tó ṣe déédéé pẹ̀lú ọkùnrin tó ti níyàwó rí oníkìní á lóko tí èkó ìyá tẹni tọjọ magi tí o ti lọ́kọ rí yọ jẹ gbọgọrùn á sì gbé pamọ́ fọ́dún kan. Abu ona gba ẹgbàáwọ wa àbí ẹgbàáwọ mi wà Abdullahi bin wọ́n ní Ma'iz ibn Malik ọwọ́ abá nàbì sallallahu alayhi wa sallam torí Ma'iz ń bẹ nu ẹni tí wọ́n sọ lóko láyé ànàbì sallallahu alayhi wa sallam látàrí kó ṣe zina ọwọ́ abá nàbì sallallahu alayhi wa sallam kó ń ṣe zina ẹ̀fọ́ mímá ànàbì wa ni la'allaka qabbalt sèse kọ kan kéésì rẹ awo gomez sèse kọ kan fọwọ́ kan awo nador sèse kọ kan wo ọlọlẹ ya Rasulullah onírara mo bá ṣe zina ni rawahul bukhari bukhari ló gbà wá eléyìí túmọ̀ sí wípé tó bá dájú bí abilékọ ṣe zina ìdájọ́ rẹ̀ ní ká ṣe kínni ká sọ ló kò pa nínú ẹgbàá wa kan tí imaamu bukhari àti muslim gbà wá wọ́n ti ẹ̀ ṣàlàyé yéké ń bẹ̀ yẹn umar radiyallahu anhu ó ṣe kútúbà ó ní inna allah ba'atha muhammadan bilhaq wa anzala alayhi alkitab dájú òdodo lọ́lọ́run rán anabi muhammad sallallahu alayhi wa sallam ó sì sọ alukur'ani kalẹ̀ fún fakana fima anzala allahu alayhi ayatu rajul nínú nǹkan tó lọ́n sì sọ kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ńláyà ẹ̀sọ́ onízìnnà lóko nínú tó lọ́n sọ kalẹ̀ fún un qara'naha awaka wa wa'inaha asisọ wa aqalnaha asisi làákàyè nípa rẹ̀ farajama rasulillah sallallahu alayhi wa sallam anabi sọ ń zina lóko wàrọ̀jámùnà ba'dahu àwa náà sọ ń zina lóko lẹ́yìn rẹ̀ anabi sọ ń zina lóko àwa náà sọ ń zina lóko lẹ́yìn rẹ̀ fa akhsha in tala bin nasi zamanun an yaqula qa'ilun ma najidu ar-rajma fi kitabillah ẹ̀rù ń bà mí o bí egbe bá regbe tẹgbẹrẹgbẹ tọjọ lọ kẹ́nìkan pé àwọn ò ríbi tọ́lọ̀ ń ti ní ká zina lóko nú alukurani a sì ti rí lónìí àwọn ẹni tí ń sọ pé kò sínú alukurani a jẹ́ pé kò sí ntọ́jọ́ bẹ́ẹ̀ nínú àwọn tá à ń pè ní orientalist mustachirikun àtàwọn àwọn táwọn ma nàìjà alápèjúwe àwọn àrùdí táwọn ma misra alápèjúwe táwọn náà sọ pé ńgbà tá a ti rí inú alukurani kò sí gbogbo nǹkan lọ́wọ́ wà nú alukurani lẹ́yìn náà ọwọ́ alukurani ń tọ́lọ̀ ń ṣe nafkhu àyà yẹn tilawatan la hukman ọlọ́run pa àyà yẹn rẹ ní kíké ìdájọ́ rẹ sẹ́kù òkè tẹ́lẹ̀yìn ọba yọ ọwọ́ anú àdé ìpín àlọ́ ọmọ tó lè jẹ́ ká tẹ́lẹ̀yìn dànù kí ni wọ́n mọ̀ lórí ẹ tó lè jẹ́ ká tẹ́ àdìsí dànù àdìsí tó fẹsẹ̀ rìn lẹ̀ torí ẹ ọlọ́ọ̀ka ẹ̀rú ń bà mí kásìkò kan máa lọ dé nígbà tí gbégbá rẹ gbé tẹ́gbèrè gbè táwọn èèyàn á máa sọ pé àwọn ọ̀rá yà yẹn torí rẹ̀ á lè lò. fẹ̀yẹ̀dìlù tọ́wọ́n adẹni tí ń sin àwọn èèyàn lọ́nà bitarki faridatin anzalaha Allah látàrí fífi nǹkan kan tọ́jú ọ̀ràn yẹn lẹ̀ tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ pé ẹ gbọ́dọ̀ tẹ̀lé. wà inna ar-rajma haqqun ká sọ onízìnnà lóko òdodo ni ó fi kitabillah nínú tírà Ọlọ́run. ala man òdodo nípa gbọ́dọ̀ musẹ́ lórí gbogbo ẹni tó bá ṣe zina ìdá ahsana mina rijal tó bá di ọkùnrin tó ti níyàwó rí tó bá di ọkùnrin tó jọ màlúàbí tó níyàwó tí ìgìtọ́ lálàáfíà tí ń bẹ láàrin rẹ̀ àtìyàwó tó sì ti báyàwó lò lábẹ́ bẹ́ẹ̀ tó wá ṣe zina lẹ́yìn ẹ̀ asọ̀lùkù mina rijali wan nisa kìbá àjọkùnrin kìbá àjọbìnrin ìdá ọkọ mẹtẹlẹbẹ yìí náà lópin ìgbà táwọn ẹlẹ́rìí bá jẹ́rìí àbíkọ́jẹ́ kóbìnrin lóyún kọ̀ lọ́kọ́ àbótí lọ́kọ kọ́lémi kọ́ ni mo sún mọ́ tó fi lóyún awele ẹtirọf abó ńlọjẹwọ Umar tún sàlàyé tá a máa ti torí tá a máa tara rẹ̀ mú yàn kó ṣe zina inú kẹlẹri ọjẹ inú karoyún ọsọkọ abọkọwọ ọkọlù ńkọlù ńbalù àbí kó sì jẹ pé ẹni tó ṣe zina lọjọwọ alimami Bukhari wa Muslim ńlọgbẹjáde tọ eléyìí jáwọn ẹ̀rí tó fi hàn wá pé ẹni tó bá ṣe zina ńkọ́ tó bá jábí lẹkọ kí láti fún un asọ lóko tọ ilé ìjọba téèyàn bá wá jẹ́ pé ó ṣe zina àmọ́kèsà abilékọ ọkùnrin ni kò tí ì níyàwó obìnrin ni kò tí ì lọ́kọ á nà lẹ́gbọ̀ ọgọ́rùn á tún wá gbé pamọ́ fọ́dún kan sẹ́gbà yẹn ò tó ni kò tó gbígbé pamọ́ ò tó kò tó dọ́bù náà ni yọ jẹ́ gbọ́ ọgọ́rùn á tún gbé pamọ́ kan òfin ọlọ́run ọba nìyẹn kọba àjọkùnrin kọba àjọ obìnrin ẹ ṣàánú obìnrin ọtẹ gbọ́ tọkùnrin àá obìnrin tí ó ṣàánú ara rẹ̀ tó ń lọ ṣe zina yóò jẹ ẹgbà inú rẹ̀ ó dùn á tún gbé pamọ́ fọ́dún kan ẹrú ni kò lómìnira àwọn jẹ̀dájì wọ́n jẹ gba àádọ́ta ẹgbàá àádọ́ta lẹ́rú ọ̀jẹ̀ ọmọlúwàbí ọ̀jẹ̀ ọgọ́rùn sáàtún á gbé ẹrú náà pamọ́ fóṣù mẹ́fà rárá o àní gbòǹpamọ́ tó bá ti jẹ gbọ́ òtítọ́ kò bá jọkùnrin kò bá jọbìnrin obìnrin wa lọ lóyún kọsọkọ bẹ́ẹ̀ bó ṣe wà láwùjọ wa ń bì ẹ kàn rí sí gbogbo wọn ó di bá kété nìyà ó di bá kété kálukú kan lóyún náà ni ọkọ ńkọ wọn ni kò nídìí ọkọ kò nídìí ọkọ kódà àwọn ìyá mi wọn tún sọ pé bàbá tirẹ̀ ń tọ́ fẹ́ràn rẹ jẹ́ lóyún kọ́ máa lọ gbòmí láti rí kò tá a fẹ́ ná bàbá mi kó tó sọ fọmọ rẹ tó ló ń fẹ́ fẹ́ yàwó pé àbó bá dẹ̀ níyàwó fẹ́ fún lóyún tó bá dẹ̀ ti fún lóyún màá gbà pé ọkùnrin dẹ̀ ní ẹ. gbogbo orí eléyìí àwọn ọ̀daràn bàbá nìyẹn o ọ̀daràn màmá nìyẹn o. ọmọ tó lóyún tí ò lọ́kọ kèé sì tábà kọ́gà rẹ̀ ló fún lóyún oyún yọ jẹ ìyà yọ jẹ ìyà tí ó bá sọ pé a jẹjẹjẹjẹ mo sùn sílẹ̀ àǹtí mi ọkọ àǹtí mi kàn rà mí mú ni ó rò pé àǹtí mi ló lè mí nì mo rò pé yé wa eléyìí ló lè yọ o ẹ̀jẹ̀ bẹ̀ àbí kọ́ sọ pé à tipátipá wọn fi mú òun tipátipá wọn di òun lọ́wọ́ wọn di òun lẹ́sẹ̀ náà á bò ń sùn so eléyìí ló lè yọ o ẹ̀jẹ̀ bẹ̀ wàá jẹ gba ọgọ́rùn wọn sì gbé ọkọ amọ́fọ́dún kan kí ni májẹ̀mú téèyàn ó fi jẹ̀yà yìí kí ni májẹ̀mú téèyàn ó fi jìyà ẹni tá a kò ṣe zina tí ó jìyà àkọ́kọ́ ni ó gbọ́dọ̀ jẹ́ pé tó bá jọkùnrin orí abẹ́ rẹ̀ ní déédéé ibi tí wọ́n ti máa kọlà fún yàn tí wọ́n ti máa dábẹ́ fún yàn yọ jẹ́ pé orí yùn ọwọ́nú abẹ́ obìnrin ó kéré jù ẹ̀rí pé zina kọ lọ títì ọwọ́ orí abẹ́ rẹ̀ tó bá ti lè wọ́nú abẹ́ obìnrin ó ti zina náà nù wàá jẹ ìyá yìí wọ́n sọ lóko alùpùpù yàrá mọ̀ lọ́dà báwo wá ní tí gbogbo abẹ́rẹ́ báwo ni à ó ṣe déédéé náà nù so ètò kéré jù nìyẹn tó bá jóbìnrin òun náà kọ̀nfàmù pé déédéé orí abẹ́yùn ọ̀wọ́nu abẹ́ò so wọ́n jìyà nù tó bá ti lè wọ inú abẹ́ tóbìnrin obìnrin tí ò tí ì kú tẹ̀mí ń bẹ lára rẹ̀ rò pé yé wa. ẹnìkan wẹ̀ òkú tí wẹ̀ ń ọwọ́ àwọn òkú à ẹ oníjọ́pọ̀ rẹ nìkan tí olú ẹ náà rọra ṣe díẹ̀ ọlọ́wọ́ forí jàn o <laughs> lọ́ba bọ́ sókòtò ní máa ń á ẹlòmíì ọ̀daràn tiẹ̀ tó ti kí ló ti mú wa ní máa ń tó ti kú sùn à ní kó ṣe zì náà àmọ́ yóò ńlá yóò jẹ bàbá ńlá yà torí pé tiẹ̀ ti accumulate oríṣiríṣi nǹkan yóò gbà fọlọ̀ so ìdá ń sọ ni pé tí a fi ṣèdájọ́ zina fún yàn obìnrin yẹn gbọ́dọ̀ jẹ́ pé ẹ̀mí ń bẹ lára rẹ̀ wọ́n wá fi kinní kan bíi rọ́bà bíi fùtùfùtù wọ́n fi draft di obìnrin ìwọ́n wá lọ gbé yàrá lọ́ọ́ máa bá sùn wọ́n ní kó fẹ́ yàwó kó yàwó yọ́ọ́ mọ̀ wá bá rọ́bà sùn wọ́n ti yà gẹ́gẹ́ bí ìdí obìnrin tó bá sì ti kìdí rẹ̀ bọ́ yóò máa ṣe bọ́mubọ́mu sí nídìí bí bí ìdí obìnrin tá a kò ṣe zina kò ṣe zina àmọ́ yóò jẹ ìyà torí sọ̀rọ̀ pé tí bàbá rẹ̀ ṣẹnu tó fi bí ọ <laughs> torí di eléyìí báyìí ọjọ́ bá ẹlẹ́ẹ̀kejì kò gbọ́dọ̀ sí sùjú kò gbọ́dọ̀ sí sùjú. bí kọkùnrin ó rò pé mo rò kó pé à ah, mo rò pé ìyàwó mi ni mi mà pé ìyàwó mi ni ẹjọ ẹ má bínú à ṣé àwa ni ká má bínú ṣé èèyàn lọ sẹ̀ ní àbọ́lọ̀ tó bá fi hàn pé wàláì òun ọmọ pé ìyàwó nǹkan òun ọmọ pé ìyàwó nǹkan ọ̀dà sọ rọrùn bẹ́ẹ̀ náà títí tó fi gbọ́ bùkátà rẹ kátì ẹ̀pọ̀ wọ̀ ọ̀dì rẹ̀ náà lọ́wọ́ ọ̀nù ìdí rẹ tó fi ń bọ́ sòkòtò ọ̀dà kọ̀ sòkòtò. sẹ́wọ̀n kó na alákòóbá tí ìsálámà nù nle ńlé ọ̀wọ́ ṣòkòtò ọ̀wọ́ pátá fi wá kìdí bọ́nù di rẹ̀ lọ́wọ́ wá mà tọ́ba mọ báwọn tó sì fi hàn wá pé dájú sáká wọn mọ̀ pé kèsì ìyàwó òun ìní kò tó ní òní jìyà o ní wa ẹlẹ́kẹta òun náà ni sobotu zina ọgbọ́dọ̀ dájú pé wọ́n ṣe zina náà kèsì pé tẹ́kàn máa kẹ̀sùn síyàn lọ́rùn e ká mọ́ kèésù ńlọ jẹwọ ẹ wá sọ pé alágbájá ṣe zina ọlọ́run torí dáùtì dáùtì dáùtì ká ṣe èméjì èèyàn àwọn èèyàn náà lè dáùtì wọn náà nà ó ẹ̀hìn kọ́ máa sọ pé mọ̀ dáùtì bàbá yẹn mọ̀ dáùtì ọkùnrin yẹn àwọn náà sọ pé mọ̀ dáùtì ọmọ yẹn torí wọn náà ò dájú wọn lọ so ẹ ẹ because zina bí bá pa ni wàá jẹgba eti. tí wọ́n bá ti lè rẹ́lẹ́rìí mú wa tọ́sọ pé yàn kan ṣe zìnà tó ọ̀ka mórí ẹ̀ tó rẹ́lẹ́rìí mú wa pé sọ bẹ ẹ dáràn nu o ẹ̀yin lẹ sọ bẹ ẹ dáràn nu etí etí etí lẹ́jẹ́ tẹni tí ń nà yín bá ń ro ẹnu ká fẹ́ lómi ni ẹgbà yóò pé etí òfin ọlọ́ọ̀ni bó láti wá mọ̀ pé zìnà ṣẹlẹ̀ ó náà tó ṣe zìnà jẹ́wọ́ gbogbo ẹni tí Ànábì sallallahu alaihi wasallam tó sọ lóko sọ lóko sọ lóko lójú ayé rẹ̀ àwọn náà wá jẹ́wọ́ kọ́dọ̀ kan nu wa pàtó jẹ́wọ́ tí wọ́n sọ lóko anabi sallallahu alaihi wasallam ó tún fẹ́ ṣe sọ̀látù janaza sí lára umar tún sọ pé ó tún ṣe ó ṣe sọ̀látù janaza sí lára lẹ́yìn tó ti ṣe zina sí a ó ti ó ti máa ó rí kó ti tú báni ṣé nǹkan kan ju fífi sílẹ̀ tó fira rẹ̀ lẹ̀ lọ ara rẹ̀ tó fi sílẹ̀ ó kọjá gbogbo tútú túbà rẹ̀ gan tó bá kún fún yàn àádọ́rin màdínà ikọ̀ bá tó wọn. sọ eléyìí ó túmọ̀ sí pé tí wọ́n bá sọ̀yàn lóko látàrí kó ṣe zina àbí wọ́n pààyàn látàrí kó ṣẹ̀ṣẹ̀ tá a máa ti torí rẹ̀ pààyàn kí ẹsẹ̀ kó fi Islam lẹ̀ o. sọ kò sí tó burú kásíwájú mùsùlùmí ó tún ṣe ìmáàmù sì lára nítorí pé kìí sọ̀daràn tí kò túbà torí wọ́n ti sọ pé tó bá jìyà tó bóun ni ó sì wá jẹwọ yọ jẹ pé ẹni tó fẹ́ jẹ́wọ́ kó n ṣe zina àmọ́ kó nílà káyìí kése wèrè kìí ṣẹni tọpọlọ rẹ máa múná lọ ńgbà kan kọ́mẹ́tẹ̀ pé gbà lọ ló ló zina yóò sì kó n ṣe zina sọ gbọ́dọ̀ pẹ́ mẹ́rin nítorí pé máàrin ìgbà tó wá fún anabi kó n ṣe zina lọ wá zina anabi anabi gbójú síbò mo tún wá bá ṣe zina anabi tún gbójú síbò mo tún wá bá ń anabi tó gbọ́ tó sùnmọ́ wọn tó wá bá alonso zina fi pé mẹ́rin gbaná la anabi sallallahu alaihi wasallam abilé rẹ̀ ṣé kìí ṣe pọ̀ kan wo ṣé kìí ṣe pọ̀ kan fọwọ́ kan àlò ànídìí òun wọnú di rẹ̀ gbaná la anabi tó ní kó wọn sọ lóko ṣé ẹ̀mẹ́rin yẹn nítumọ̀ ni àbí tẹ̀yìn bá ti jẹ́wọ́ lẹ́ẹ̀kan kò bùkátà ẹ̀mẹ́rin àwọn fuqaha wọn pín sí méjì àwọn kan sọ pé ẹ̀kan ti tó tẹ̀yìn bá jẹ́wọ́ pé mi mo jẹ́ ẹran jẹ́ ẹ̀ tó ní ìdí pé tún sọ lẹ́ẹ̀kan sí tún wí lẹ́ẹ̀kan sí ẹ̀ẹ̀kan náà ti tó torí ìyẹn parọ́ mọ́ra rẹ̀ ìyẹn sì jẹ́wọ́ pé mi mo ṣe wọn á ní ta lọ́wọ́ à ń bẹ̀ ń gbà náà àbúrò kí n látún fẹ́ẹ́ ni tọ́wọ́ à ń bẹ̀ ń gbà náà sí gbàtó ti jẹ́wọ́ àwọn ti tó nígbà tí àwọn olùmọ̀kan gẹ́bí imaamu ahmed àwọn sọ pé gbọ́dọ̀ wí lẹ́ẹ̀mẹ́rin pàápàá jùlọ tó bá ti pẹ́ ni tọ́pọ̀lọ rẹ̀ lẹ́ni kò sì gbọ́dọ̀ sọ pé hàn èmi pẹ̀lú rẹ̀ àjọ ní díìl kí ni díìl kí ni jẹ́ díìl àwọn ọmọ díìl ọ sọ jáde gan kó jẹ́ amọ̀ntọ́sẹlẹ̀ mo kìdìbọn nù di rẹ̀ tí ó fi yé wa torí pé kú lélẹ́yìí kéṣeré kásẹ̀sì foríjì ọ̀sán ju kásẹ̀sì pa lọ. mo rò pé yé wa bẹ́ẹ̀ ni nínú òfin ṣẹ̀ríà gbogbo tó bá ti jẹ mọ́ yà wọ́n ní kásẹ̀sì foríjì ọ̀sán tó ká ṣèṣì pa lọ torí pé tá a bá ṣèṣì foríjìn àwa náà mọ̀ tọrọ àforíjìn àmọ́ tá a bá ṣèṣì pa á lè jí má torí ẹ̀ ló ṣe jẹ́ pádájọ́ orí rẹ̀ gbọ́dọ̀ pé pọ̀ yẹsẹ pé kọ́yákọ́yákọ́yá lọ pa kọ́yákọ́yá lọ pa ìgbà mi ọ̀sọ̀ pé ẹ̀fí sáti máa lé náà wọ́n tún máa ronú pa gbogbo ọ̀rọ̀ tán gbọ́ gbogbo ọ̀rọ̀ tán sọ fún wa títí tí wọ́n fi conclude pé nǹkan afẹ́ sè ni tọ ọ̀nà kejì tí wọ́n fi máa mọ̀ pé yẹn ṣe zina oná lẹ́lẹ́rìí kéèyàn mẹ́rin ọjọ́ rí i pé aka pé ń ṣe zina èèyàn mẹ́rin yẹn gbọ́dọ̀ jọkùnrin wọ́n sì gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí wọ́n gbọ́dọ̀ jọkùnrin wọ́n gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ wọn ò sì gbọ́dọ̀ takora wọn ọ̀rọ̀ wọn kò gbọ́dọ̀ takora wọn ẹnìkan gbọ́dọ̀ sọ pọ́kùnrin la rí lókè kẹ́nìkan á sọ pé rárá obìnrin ló lókè ọ̀rọ̀ yẹn ti takora wọn tó ń ti pé nínú continuities náà wọn ọkùnrin lè ti wà lókè kó tún padà wá ńlẹ̀ tí ọ̀rọ̀ wọn bá fi lè tà sí wọ́n jẹ ìyà ẹgbàá eighty eight torí Islam fẹ́ sọ àwùjọ torí tí ó bá jẹ́ bẹ́ẹ̀ yọ ọ̀rọ̀ èèyàn mẹ́rin lọ́rùn láti lọ fabricate rọ wọ́n ti ń bínú rẹ tẹ́lẹ̀ náà wọ́n pe kí la lè ṣe tá àjẹ ọkùnrin yìí ẹja sọ pé ó ṣe zina tí wọ́n á mú yín lọ́tọ̀ọ̀tọ̀ bóun ni wọ́n ṣe rí i. bóun ìdí rẹ̀ ṣe wàá nù di obìnrin sọ pé ẹ òun kàn bá pé ń fọwọ́ ni sọ pé rárá ìdí rẹ̀ ń bẹ́ẹ̀ nù di rẹ̀ gẹ́gẹ́ bí pọ̀pá nínú ilé sọ pé ń lè sọ ń lè sọ àmọ́ mo ráwọn méjèèjì nù lé very good ẹlẹ́kẹrin ó ní ẹ wọ́n pè mí pé kí n wá wo ni àmọ́ ojú ọjọ́ júmọ̀ àkàkéde nígbà yìí yẹn mẹ́tì lọ́ọ́lé àwọn kan wà níbi tá a fẹ́ fi jófò ẹgbàá eighty eighty eighty tọ́lọ̀ kòbókò ẹlẹ́nu méjì o ẹlẹ́nu kan torí ẹlẹ́nu méjì ẹgbàá méjì nù ẹlẹ́nu kan ó sì ṣe ṣe ṣe bá lọ ẹlẹ́nu méjì kọ́kàn bá dáadáa kékeré ọmọ bá ẹlẹ́nu kan ni so tọ́yẹ pé ẹ máa tó sí pọ̀ sí lára bí ìdí rẹ̀ wa kò sì sínú pé ń sáká bó ṣe pẹ́ nìkan bá wa mú lọ́wọ́ àwọn kan ó mú lẹ́sẹ̀ àbí òye wa ẹ wa ẹ ẹ ẹ tẹ̀ sórí bẹ́ńkì gbogbo òdi gbogbo tán rẹ̀ afá yóò pohùn ṣeun ẹ̀hìn gbójúbá rí ńkọ́ ẹnu àdàkẹ́ kò túmọ̀ sí pé wọn náà máa ṣe sí náà sọ ọjọ́ tí ọwọ́ pálábà rí ó ṣègi ó kọ̀la tọ́ eléyìí ìjọba ọ̀hún obìnrin ńkọ́ wọn ò lè sọ pé a rí pé ń ṣe dìnnà ká gbọ́rọ̀ wọn lé tẹ́lẹ̀ ní ọ̀sán nù ní káfíìrì àti jọ́ọ̀nù àti wílíẹ̀mù àti dọ́kàsì àti dèbóra omi méjì ọkùnrin méjì gbogbo ẹtù ajẹ káfíìrù nà wọn làwọn ẹrí pé báyìí lọ́dọ̀ pé bàbára yìí sani jájá mẹ́sàlásì so kò túmọ̀ sí pàjá làwọn àmọ́ ẹ̀rí tí káfẹ́ lù so eléyìí jẹ́ báwọn lẹ́yìn eléyìí aha ẹni tó bá ṣe zina yóò jìyà mùsùlùmí ni àbí káfíìrì nítorí wípé ìyá ni tó ní ṣe pẹ̀lú zina káfírin náà máa ń ṣe zina àbí ṣe zina yóò ṣe zina káfírin náà jìyà gẹ́gẹ́ bí mùsùlùmí náà ṣe jìyà eléyìí bọ́ sábẹ́ òfin ṣẹ̀ríà tá sọ wípé al-kuffaru mukhatabuna bi furu' ṣẹ̀ríà àwọn kèfèrí náà gbogbo nǹkan míì yàtọ̀ sí imáni ọlọ́run ní káwọn náà ṣe torí ọlọ́run ní wọn gbọ́dọ̀ ṣe zina náà ọlọ́run wọ́n wá jí àjọ gbẹ̀ndà alkiyama lórí ṣíṣe kèfèrí àti lórí ọtí mímu lórí zina ṣíṣe lórí ẹlẹ́dẹ̀ jíjẹ lórí irọ́ pípa la ilaha illallah kèfèrí gbé torí kọ́ lọ́n sọ pé ma fi saqar qalu lam naku minal musallin wa lam miskin wa kunna nakhudu ma'al kha'idin hatta atana al yaqin kí ló sọ ó ní àṣẹ ah, sọláàtì ni láti wọn pé sọláàtì mi fòrò ìṣẹríà ó túmọ̀ sí pé alukófáàrù mùkàtàbùnà bí fòrò ìṣẹríà kàmáhù mùkàtàbùnà bí òṣòlíà àtìpilẹ̀ àtẹ̀ká lọ́lọ́ọ̀ni kún ọ̀sẹ̀ ọ̀jẹ̀ ìyàbàjẹ́ ọjọ́ tètè gba Islam ọjọ́ tètè gba Islam because ìyá tí ń retí rẹ̀ agbára rẹ̀ ọ̀ka wàláhì agbára rẹ̀ ọ̀ka òye tó tún á le jù ní pé tó bá tún ti wọnú rẹ̀ khalidina fiha ni ẹ̀ máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni madama ti samawati wal ard sarmada ẹ̀ ní jáde ńbẹ̀ láéláé ọlọ́mọ sì wà lọ́mọ aná tọ́ gẹ́gẹ́ bí kí káfíìrì ọ̀pá yẹn ni àwọn àsọpẹ́ torí pé káfíìrì ni àní pa tẹ́ẹ̀fì lẹ̀ náà pé ọ̀kárì láé tọ́jú pé káfíìrì ni ọtọ́ pa mùsùlùmí máa lọ ilé jàre ẹ́ máa lọ ilé báwo àkútúkù rẹ̀ wọ́n pa tó bẹ́ẹ̀ náà ni tí káfíìrì bá ṣe zìnà tí káfíìrì bá jalè á ní máa lọ ilé torí pé káfíìrì nù á gé ọwọ́ ẹ̀ kálukó sinmi mo pé yé wa ha eléyìí jẹ́ bó ṣe jẹ́ mẹ́ o. tán tó bá jẹ́ pé ẹni tó ti níyàwó rí àbó ti lọ́kọ rí ló ṣe zìnà pẹ̀lú ẹni tó ti níyàwó lọ́kọ rí ńkọ́ kálukó díyà tó ṣe déédéé tiẹ̀ ẹni tó ti níyàwó rí lọ́kọ rí okò kò níyàwó rí kọ̀ lọ́kọ rí àwọn jẹgbẹ ọgọ́rùn lẹ́yìn náà hàn á fọdún kan gbáko ọdún kan gbáko kàlẹ́ndà Islam tán. ọmọlúwàbí ló ṣe zina pẹ̀lú ẹrú ọmọlúwàbí ó jìyà ọmọlúwàbí ẹrú ó jìyà ẹrú ọmọlúwàbí tó bá jẹ́ ni yọ jẹ òkò tí èkú tó bá jẹ́ pé ọmọge ni yọ jẹ fọdún kan ṣùgbọ́n ẹrú ńkọ́ ẹrú ń tiẹ̀ òun ń tiẹ̀ kọ́ bá a sì ní gbé pamọ́ fọ́dún kankan tó bá ti jẹ́ gba àádọ́tọ̀ ti parí. tọ́ ìgbà wo láwọn á fi àzìnà jẹ̀yàn tó bá pẹ́ ni tó ṣe zina, ó ti ní làákàyè ó sì ti bàlágà òun ló wù ú ṣe kó fi ṣe zìnà yàtọ̀ sí wèrè yàtọ̀ sí ọmọ pínrín sí yàtọ̀ sí wọn túláàsì mi sẹ́wọ̀n kan túláàsì mi zìnà ó náà ni wọ́n di ọwọ́ rẹ̀ wọ́n so ẹsẹ̀ rẹ̀ wọ́n amúdi rẹ̀ wọ́n kìbọ̀ nù di obìnrin sẹ́mi kí n tà pé ń zina ni pé tí orí abẹ́ ń bá ti wọnú abẹ́ obìnrin ó ti di zina kò nídìí kídìí ó le torí wọ́n lè fọ́ọ̀sì ẹ̀wọ́ bẹ̀ wọ́n fọwọ́ kó bẹ̀ wọ́n fọwọ́ kó di ọkùnrin sínú di obìnrin ọwọ́ yìí tí èèyàn máa fi jìyà zina ti wọnú di rẹ̀ so wọ́n ti ṣeṣeṣe kídìí rẹ̀ ó le kò le adúpẹ́ fọlọ́ ẹ̀ ń torí tó bá sọ pé wọ́n fọ́ọ̀sì rẹ ni wọ́n tún wá tíùnù rẹ títí mo rò pé gẹ́tì ẹ̀ yorùbá yìí ò yé yín o ẹ̀hìn nísìnyí èèyàn sọ pé wọ́n fọ́ọ̀sì òun ṣe zina ni wọ́n tún fọ́ọ̀sì ìdí rẹ̀ lé ni sẹ́mi pé wọ́n ní obìnrin ní gbà ṣe zina ọ̀yá kìsì ọbẹ̀ rẹ̀ wọ́n á sọ pé ah a'udhu billahi minash shaitani rajim wọ́n sì ti bọ́ sókòtò rẹ̀ wọ́n ti bọ́ tiẹ̀ tó ni wọ́n bá sọ pé òní ṣe wọ́n wá mú ọtún láti ẹ̀sọ́ lọ́wọ́ ẹ̀sọ́ lẹ́sẹ̀ ok ìdí rẹ̀ sì tún wà rírọ ṣé rọ́bọ̀tì ni wọ́n wọ́n pọ́ǹpù ẹ̀ wọ́n pọ́ǹpù ẹ̀ nídìí rẹ̀ tó wá le sọmọ pé wọ́n lọ sọ fúnra rẹ̀ kídi ò le àbí bẹ́ẹ̀ kọ́ ni látàrí tó ń wò látàrí tó ń rí pé ah eléyìí sì o ó sì ṣe kíni o ah ó yẹ kídi olú ẹ ó le ó yẹ kíkiri ìdí rẹ̀ bá le ok sáwọn náà wọ́n tún fọ́ọ̀sì ìdí rẹ̀ le tó ń torí de eléyìí a sì ti mà nínú zina zina ò nídìí kídi ó le ná yọ zina ò nídìí kídi ó le ná ìdí rẹ̀ wà ń rẹ̀ ọwọ́ àfọwọ́ dà sínú di obìnrin ọwọ́ kó ti wọnú di obìnrin ọwọ́ òkèèdí rẹ̀ ti wọnú ti obìnrin báàsì wà báàsì ìyá ti di ìyá ti di ńtọ́tọ́ sí ọ eléyìí jẹba tọ́ aha ẹni tá a tún wá fi ìyá zina jẹ yọọ mọ kọlọ ń ṣe zina léèwọ̀ yọọ mọ kọlọ ń ṣe zina léèwọ̀. lẹ́yìn tó náà ti sọ pé mi mo ṣe zina àbí wọ́n jẹ́rìí lé lórí lópin ìgbà tí ọba ti sí sùjú afẹ́ sọ̀yàn ló kò sáà gbẹ́ kòtò fún mo rò kẹ́yìn náà rí tí wọ́n máa fi ránṣẹ́ sí kí wọ́n gbẹ́ kòtò fóbìnrin kan wọ́n ń sọ lóko kò í ṣe inú òfin ṣẹ̀ríà inú òfin ṣẹ̀ríà ẹ̀ bùkátà láti gbẹ́ kòtò fún ẹ filẹ̀ tọ́ba jóbìnrin ni ẹni tó bá ṣe zina ẹ sọ asọmọ lára dáadáa lọ́nà tí aṣọ òfin ní túkò lára rẹ̀ torí tá aṣọ bá túkò lára rẹ̀ ìwòwò rẹ̀ ńkọ́ yọ hàn síta àmọ́ àní gbẹ́ kòtò fún tó ah, kòtò ọ̀wà mú débi kan ha ah, ah. so ẹ fi ilẹ̀ torí kó lè fẹ́ sá ẹjọ́ sá yóò tún padà ẹ tún fọ́ kò lè padà nítorí pé ńgbà tó ń sọ maris lóko tó túlẹ̀ àwọn sàhábà lè mu ni wọ́n tún fọ́ kò lè mu sọlá sọ pé ẹ dákun mi padà sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam dá ọ padà báwo náà láti pé ká sọ lóko

ese tó lẹ́tọ̀ọ́ sí kí wọ́n pa mí subhanallahi alazim torí pé kọfẹ kó dijọ kìyàmà ma pé wọn tiẹ tọba kí wọn máa pa àyàn ní nàìjíríà yìí ti pọ wọn tuntun pọ wọn tún pọ wọn tún pọ ọlọlọmọ ẹsẹ náà tọ dára ṣiṣe. níbi tí imáàni wa dé onú òní sá àsásá lọ àsápadà ni ó sà pé ń sì ń ta mí pọ̀ jù ẹ jẹ́ ń sá díẹ̀ subhanallah imani ní jẹ́bẹ̀ so torí di eléyìí báyìí ẹ sì kó anabi sallallahu alaihi wasallam bílẹ̀ ṣéèṣì pé nǹkan ṣe ọ́ ṣéèṣì pé nǹkan mú ọ ikú mà ní ẹfọ mímà ẹfọ mímà akramakumullah ẹnìkan á gbọ́rọ̀ yìí ó náà á ní káì èmi náà ti ṣe zina ẹ dákun ká tó tú kámbì lónìí ẹ nà mí <laughs> àwọn ò lè má dá torí a lè nà ọ kọ́ bọ́ síkú tó bá já síkú ní ìsìn wọn kàn palẹ̀ àwa náà mọ́ nípa àpààyàn mo wa nítorí pé ara burú tó wà nù kí system ọmọ gba Islam wọlé nù sẹ́mi pé yóò máa dun ẹni tó sẹ́wọ̀n ẹ̀yin lẹ́fẹ́ kó dijọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà fún mi bọ̀tẹ̀ mi fúnra ara mi am ready so sísítẹ́ẹ̀mù burúkú tá à ń lò kò dáa pàápàá jùlọ ẹ bá ti délẹ̀ yorùbá yìí báyìí títí dé kó ń yẹn aburú ńlá ni tertiary level of sharia gan ò sí wọn kàn ká wa kún káfíìrì ńlẹ̀ Yorùbá yìí ni àfi customary court àfi customary court baálẹ̀ kan wàá so lẹ̀kẹ̀ mọ́wọ́ so mọ́rùn wọn á pe inú àṣà àwọn bàbá àwọn kí la fẹ́ fi ṣe Ọlọ́run sọ divine law kalẹ̀ ẹni kò wúlò ẹ sì bẹ̀rù kó kọlọ wọn máa rọ̀jò òkúta lẹ́yìn lórí ẹ tún jẹun ẹ mú mi ẹ tún pàtẹ la kò dájú pé ẹ máa ń tẹ̀ ń ṣe ó yẹ kẹrù Ọlọ́run máa bà ni láàrin tá a bára wa yìí so òfin ọlọ́run ní ìsinyìí báyìí tó bá ti jìyà láyé ń bì ìpẹ̀sẹ̀ eléyìí rẹ̀ ni fún kò ní wá jẹ́ sábàbí tí ìwọ náà nǹkan míì alè jọ wọ náà kò ní jẹ́ léyìí má nǹkan wá ní ẹ̀ nà mí kẹtù wà láàlè nà ọ́ torí tá a bá nà ọ́ ní ìsìn wọ́n wà palẹ̀ wa mọ́pa tún páyìn àmọ́ tó bá pé òfin tí ìjọba wa wọ́n bá gbà wá láyìí ká máa lò ní kò sí tàbí ṣùgbọ́n kò sí tàbí ṣùgbọ́n wípé táǹbà náyàn náà tó bá kú bẹ́ẹ̀ òfin lọ pa ẹnìkan ò ní bí ẹnìkan léèrè ọdọwọ àwọn aṣíwájú ẹsìn pàápàá jùlọ bí àwọn lèmáàmù lèmáàmù àwọn traditional ìmáàmù ẹ láwọn ilẹ̀ Yorùbá wa yìí ẹ ìmáàmù ìmáàmù lu ìmáàmù lu ìmáàmù lu àwọn pé tradition ni wọ́n tẹ́ sọ pé chief imam àbí bẹ́ẹ̀ kọ́ máa wí ni so irú wọn dọwọ́ wọn wọ́n láì tí àwọn lèmáàmù yẹn bá dúró déédéé nǹkan lè ṣe pọ̀ nǹkan lè ṣe pọ̀ hẹn nísìn kápẹ́ ìmáàmù lù àti ìmáàmù lù àti ìmáàmù lù àti ìmáàmù lù gbogbo wọn ni wọ́n jọ kù lórí kẹsẹ̀ rí àyà lò náà ni ẹni tó ṣe zina lẹ̀ yìí wọ́n wọ́n lẹ́yìn sọ̀lá tó lùtùmọ̀ àìmẹ́gba wa àìná káàrẹ́ ní tó wàá gbé bàbá ìmáàmù gbogbo mùsùlùmí ọ̀dà tẹ̀lé wọn ni pé gbogbo alẹ́ sì má lè òfin táwa gbà ní gbàtọ́ ajẹ́ pé lèmáàmù náà ní takò sẹ̀rí à ń kọ́ báwọn ọ̀fẹ́ à sẹ̀rí à kíni lèmáàmù kí wọ́n lò ń ṣe lèmáàmù àwọn ẹlẹ́bọ abájọ tọpọlọpọ fi máa fati àké ìwádìí màmú àwọn mùsùlùmí ni ọmọ fati àké nígbà tí màmú bá lò wọn fẹsẹ̀ rí àsẹ́mọ̀ pé àdánwò dé torí di eléyìí báyìí níta àwọn eléyìí ẹ lè ti pọ̀ ẹ rí i pé ìjọba gan wọn ò ní padà ní option mà á bẹ́ẹ̀ bá ní tẹ́ ń àbí ẹ̀kọ́ ni a jẹ́ pé ẹ ẹ bá a sì tó bá sì dá pọ́ọ̀tù lẹ̀ náà ló ti jẹ́ pé àwọn jẹ̀kú rẹ̀ díkọ́ lọ́ọ́ yẹ kẹ́ ẹ máa fi ṣe lè má mú lò àwọn tẹ́mi bá ń bẹ lára wọn hìn tó yẹ pé táwọn bá pàdé tá má pàdé tá má pàdé wọ́n máa ronú ọ̀nà tí wọ́n fi lè promote Islam yìí eléyìí pàtàkì púpọ̀ tọ́ tóbìnrin kan bá lóyún látàrí zina àbọ̀ sọ pé mi mo ṣe zina zina mo ṣe nígbà tí wọ́n bá fìyà jẹ lẹ́yìn tó bá bí matanu o torí ìyá lọ́sẹ̀ òkè sọ́mà o wala taziru waziratun wizra ukhra ẹ má fi ẹsẹ̀ nìkan jẹ lómi o níjọ́ tó ń bá fi yà jẹ olórí gbogbo àwa mùsùlùmí tọ́jú olórí gbogbo orílẹ̀-èdè Islam oní ọ̀kọ́ sọ lóko kí ẹsẹ̀ pé ẹ lọ sọ lóko oní ọ̀kọ́ sọ lóko lẹ́yìn rẹ̀ làwọn yẹn náà bẹ̀rẹ̀ sí sọ àmọ́ tó bá jẹ́ pé ẹlẹ́rìí mẹ́rin lọ́ba jẹ́rìí léèyàn lórí kó ṣe zina àwọn èèyàn ní ọkọ sọ lóko ẹ wò yàtọ̀ láàrin ẹni tó jẹ́wọ́ àti ẹni tí wọ́n jẹ́rìí ipò ṣe zìnà lé lórí ẹni tó jẹ́wọ́ olórí wa náà ọkọ sọ lóko àmẹ́ni tó jẹ́rìí lé lórí ta náà ọkọ sọ lóko àwọn èèyàn ní ọkọ sọ lóko táwọn bá sọ lóko nílẹ̀ máàmù náà tó wá sọ aṣíwájú gbogbo wa èsì máàmù mọ́tíláṣí o aṣíwájú tí ń ṣèjọba náà kọ́ wa sọ lóko lẹ́yìn rẹ̀ èmi ò mọ̀ pé yàá máa jẹ́ yẹn téèyàn bá ṣe zina lóòótọ́ mo mọ̀ pé zina ọ̀dà o àmì ìjà ń sọ yìí ọ̀dẹ́ tuntun o tó tó ó tó lẹ́skíwùs kò tó lẹ́skíwùs èèyàn ti ṣe zina ó ní mo mọ̀ pàrọ̀ àmù àmọ́ pé wọ́n sọ̀yàn lóko òun ọ̀gbọ́rí èèyàn jẹ gbọ ọgọ́rùn ọgbọrí wọn tún wàá mú lọ fìkan fọdún kan ńgbọrí kò tó láwàá wí wàá jẹ ìyá náà ni débò tí mo sì náà lè wọ̀ sá ọ ọmọ zina lè wọ ọlọ́tí ọjìyà rẹ̀ ọmọ olè lè wọ ọjà ẹni kó gbẹ́wọ̀ rẹ̀ ní kálukó sinmi ọmọ kápáyàn lè wọ ọwọ́ apáyàn kò nídìí pé ìmọ̀ pé wọ́n pè mí náà wọ́n pọ̀ tí kálukó sinmi lẹ́yìn ìjẹ́ báwọn. tọ́ téèyàn bá wá ṣe zina tó sì ti níyàwó. Ose zina pẹ̀lú ẹlòmí ìyàwó rẹ̀ wà nílé sọ́lẹ̀tọ̀ kó padà sọ́dọ̀ ìyàwó rẹ̀ ẹ̀ dáhùn èèyàn ṣe zina nì ó sì níyàwó só lè padà sọ́dọ̀ ìyàwó nílé à tí wọn bá ti sọ ló kó pa yọ padà alẹ́ náà ni mo rò yẹ wa aha wọn ò sọ ló kó pa yọ padà alẹ́ àmọ́ bò ní òsèlè padà alẹ́ ńgbà tó ṣe zina tába sì mú kó ṣe zìnà jẹ́wọ́ àbí wọ́n jẹ́rìí lé lórí sẹ́mi kó apá ni ha eléyìí jẹba obìnrin ló ṣe zìnà tó ti dèwọ̀ fọ́kọ rẹ̀ nu kò dèwọ̀ fọ́kọ rẹ̀ tọ́ba sẹ́kù láyé àmọ́ tọ́ba kí wọ́n dájọ́ ọlọ́run lé lórí pé wọ́n sọ lóko ṣé yọ sẹ́kù láyé kò ní sẹ́kù láyé ọ̀dà ẹ mi dá yìí ọkọ ṣe zìnà àtìyàwó ṣe zìnà èwo lọ́rọ̀ ọ̀rùn gbà aburú gbogbo ẹ o èwo ló rọrùn fẹ́ni kejì láti gbà sọkọ ṣe zina ló rọrùn fún ìyàwó gbà ni àbí ìyàwó ṣe zina rọrùn fọkọ gbà ọkọ ṣe zina sẹpẹrẹ o ó sẹpẹrẹ fún ìyàwó láti gbà o àmọ́ ìyàwó rẹ wá ṣe zina tún náà àjọkọ ń bẹ̀rù pé kú ṣe pé wọ́n jáde rẹ lọ ẹ́ nígbà tí èsì pé yàn ọ̀gbádùn kọ̀ rọrùn gbà tọ́. tọ tàbá wà láwùjọ tí ti lo ṣẹ̀ríà báyìí ọ padà sílé lọdọ ìyàwó rẹ wọn náà padà sílé lọdọ ọkọ rẹ wọn bá wọ ọkọ láti ọ kò sì dá ọ kọ̀dà torí pé ó ti di dayus nìyẹn o tó bẹ́ẹ̀ má dayus ẹni pé ni ìyàwó rẹ̀ bá ṣe zina ìyà tó kéré jù tó lè jẹ láyé nù ní ayé nàìjíríà tí wàá ń bì wàá lé dànù bí gbogbo wọn bá sọ ní yorùbá lẹ́fù wọ́n sọ pé kálukú ẹ bá lè gbàgbà púpọ̀ ẹ lọ́mọ gbà ń lé yín ẹ ọ̀rọ̀ ètò bí kakọ̀ bẹ́ bọ̀ bí eléyìí kọ́ kò nídìí kakọ̀ bẹ́ bọ̀ àmọ́ nígbà torí pé kí wọn náà má bàa dẹni tí ò ní wà àlìjánnà ọ̀wá mọ̀ pé ìyàwó rẹ̀ ń ṣe zina ó tún mọ àwọn àlè ìyàwó rẹ̀ o tún ní ẹ káfíńsẹ́nu kádákẹ́ ni ìsọnù lọ̀rọ̀ ya kú dì ẹ́ a'udhu billahi minash shaitani rajim ọ gbogbo ẹnikẹ́ni sọ ọ gbọ́dọ̀ gbà ọ gbọ́dọ̀ gbà eléyìí jẹba o irú àwọn kéésìsì táwọn yẹn ma ń gbé wá tiwa ni zina àwọn àlè àlè àlè tó ń mọ̀mọ́ wọn pọ̀ àwọn sọ pé tó àwọn ìyàwó ń gbọ́ ni ni ti sú oṣù èmi náà ti sú oṣù èmi náà olórí ibú tá nǹkan jókòó tì àbúrò máa jókòó tì olórí ibú ókè ẹ ẹ ti ẹdùn náà sẹ fẹ́ ra yín sẹ fẹ́ ra yín òní á níwájú èèyàn níwájú <laughs> pé kò sí ìjì láàrin àwọn. Ah. ẹ̀sọ́ ẹ jáde jáde gbogbo ẹ jáde. public toilet sẹ́wọ̀n pé ó rí tó public toilet náà lọ́kọ́ bá public toilet ò yí padà dì sí kí á ní tó lòun ọ̀fẹ́ mọ́ séyàwó rẹ ní tẹ́lẹ̀ ni èyí séyàwó rẹ ẹ jáde jẹ́ ọkọ ẹfẹ́ lómi láyé kọ́ wọlé nítorí pé àwọn èèyàn rádaràda nù o kò sí igi láàrin wọn tẹ́lẹ̀ ókè kò sí igi láàrin kí ló fẹ́ kọ́ lẹ̀ séyàwó rẹ náà ní tẹ́lẹ̀ kìí ṣe ìyàwó rẹ̀ ọjọ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ń darí ẹjẹ́ lọ sọ igi ẹjẹ́ lọ sọ igi orí zina lẹ wà láti fi thirty years ẹ̀ sì ń bímọ zina kalẹ̀ ọ̀daràn ni ọ́ ọ̀daràn náà ló fi sọ́wọ́ àlọ́dọ̀ rẹ̀ sẹ̀yìn tẹ́ bá mọ̀ pé irú rẹ̀ wà ẹ̀ tètè pa kéèsì wọn kó so igi lónìí kó tó dọ̀la o nítorí ètò sẹ́kù fún wọn nù gbèsè ayé kí zina yẹn ó dínkù àmọ́ àwọn ọmọ yìí kò sátúnṣe tẹ́lẹ̀ ṣe gbogbo ọmọ tá a bí tá a lóyún rẹ̀ láì sí yìgì ọmọ zina kọ́dà kọjá ti lóyún orí oyún la wá so yìgì ọmọ zina náà lọ́mọ wa ma aktharuhum fi mujtama'atina irun wọn pọ̀ bàjẹ́ láwùjọ wa irun wọn pọ̀ bàjẹ́ láwùjọ wa ní yorùbá lẹ́vù wọn lóbìnrin tó bá ti bímọ fún ni ọ̀tayọ̀ àlẹ́ ẹni yorùbá lẹ́fù ni ẹ o zina gidi zina gidi ẹ dákun wàhálà wo lọ́wọ́ àánú káfẹ́ yà wò tó fi jẹ́ pé zina ló wù àwọn yẹn sọ̀wọ́ pa kàn lọ yọjú yìí náà ọ̀dà ìpadà alẹ́yìn oṣù méjì ọ̀dà ìpadà alẹ́yìn oṣù mẹ́ta ẹ̀ àgbàsù àgbà kìíní kan ròǹbó àtúngbà kìíní kan ẹ̀ sẹ́yìn náà ni wàhálà ẹnvilópù tẹ́lómi fi san owó sọ̀dá kí gan kò tún pẹ́ńpẹ́ báyìí lọ tẹ́yìn gan tún mọ̀ pé báyà ló tó three thousand ṣe náà wà lọ́wọ́ ọ̀wá nílé ṣe sùúrù eléyìí àti kò ṣe zìnà náà ọwọ́ akóbọ́mọ ọlọ́mọ ọwọ́ abimọ kalẹ̀ ń bi zìnà tọ́mọ bá padà mọ̀ èpè ní ọmọ bọ̀ irú bàbá bá bàbá àdánù tí èsì bàbá ọwọ́ ayarí fọ́mọ onítọ́mọ yẹn tí ọba máa fún un lówó wọn ó ṣépè fún ọmọ wa wádìí wọn ní ọ̀nà zìnà lọ́gbà bíọ̀ àwọn èèyàn náà tún akọ pé jẹ́ ọmọ ẹsẹ̀ kìí ṣe bàbá rẹ̀ èpè rẹ̀ ò lè mú ọ ẹgbẹ̀rún ìpètìrú rẹ bá tẹ kò lè mọ kìí ṣe bàbá rẹ torí pé bàbá zina ẹ ṣe bàbá èèyàn wọn wá ṣèbéèrè wọn ní irú bàbá tó bímọ gbọnà zina ṣé kò lè fọmọ lọ́kọ fọmọ lọ́kọ bá wò gbolo ti rọmọ sẹmọ kó fẹ́ jí ma gbé nu ókè ọmọ tá a bí gbọnà zina ta ni ọmọ bá ní ti lọ́kọ àwọn aṣíwájú àwọn mùsùlùmí ni torí lẹ́yìn òní bàbá tírú bàbá zina bá fi lọ́kọ kò ní wàlíì o ajẹpẹ fẹ́ ẹ̀fẹ̀ lọ́wọ́ òfurufú nù bàbá sì fi obìnrin lọ́wọ́ òfurufú tó lè jẹ́yàwó kò lè jẹ́yàwó tọ́ ẹ̀ṣẹ̀ ńlá ni zina o ẹ̀ṣẹ̀ ńlá ni zina Ibn Mas'ud radiyallahu anhu oni sa'altu rasulallahi sallallahu alayhi wa sallam ayé zambi a'zamu 'inda èwo ló tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run mo bi anabi léèrè bẹ́ẹ̀ qal anabi ni an taj'ala lillahi niddan wa huwa khalaqaka kọ́ ọ̀fẹ́ nìkan sorogún fọlọ́n lọ́lọ́n tó ti pọ̀ dọ̀ ó sì máa pé nǹkan míì kọ́ lọ dọ̀ àwọn ọ̀sẹ̀ bọ̀ nìyẹn ẹsẹ̀ ti yín lọ́ga jù inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́run ní forí jìn gbogbo ẹni tó bá kú lórí pé ń ṣẹbọ sọ́lọ̀ àmọ́ tẹ́ ẹ bá kú lórí ẹ̀ṣẹ̀ míì tí ò ṣẹbọ gbogbo ẹni tó bá fi lè ṣẹbọ sọ́lọ́run tó kú lórí bẹ́ẹ̀ Ọlọ́run sá àlùjánnà lè wọ̀ iná ni ọwọ́ kò ní láláràn ti kàn. qultu lahu inna dhalika la'azim mọ wá sọ fún anabi pé ah ká ṣẹbọ sọ́lọ́run ẹ̀ṣẹ̀ ńlá ni lóòótọ́ qala qultu thumma ay mọ wá lẹ́ṣẹ̀ wo ló tún kàn lẹ́yìn rẹ̀ qala thumma an taqtula waladaka makhafata an yat'ama ma'ak ẹ̀ṣẹ̀ tó tẹ̀lé àwọn bàbá àyà nìyẹn o àwọn ìyá àdánù tẹ bí matatẹ wàá pọ̀ ma síbẹ̀ yìí náà rí láwùjọ tiwa kò jẹ́ tuntun má báyìí èèyàn bí ma ó sì sọmọ sínú páálí bisikíìtì ọlọsọsọdọ tọlọmọba kọ pé ikú ọmọ òtítọ́ ni wọn gbọ́ ọmọ láàyè ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn ti padà nù bẹ́ẹ̀ abolórí ibú tíyàwó rẹ̀ bí matọlọ gbé fún babaláwo pé kí gun mọsẹ àwọn fẹ́ẹ́ lówó hakan olórí ibú àbí ìtọ́sọ yìí pé no ìyá tí ń jẹ àwọn yìí ti pọ̀jù àwọn sì bímọ mẹ́ta ẹ jẹ́ káwọn mú kanú rẹ̀ káwọn lọ fi ṣètùtù owó a'udhu billahi minash shaitani rajim ẹ̀ṣẹ̀ ńlá ni o oore ńlá lọ́mọ arzikì gan lọ́mọ bóòlù ó ti wá pọ̀ ọmọ rẹ̀ torí owó àdánù tó ní mú lọ síbi kankan nínú títì máa ṣẹ́kù fún yàn lẹ́yìn ikú lọ́mọ rere tí ń ṣàdúrà fóbi rẹ̀ wọ́n sọ pé owó rere tí ń ṣàdúrà fún tó ní ọmọ rere tí ń ṣàdúrà fóbi rẹ̀ mọ wá níwà nabi sallallahu alayhi wa sallam èwo ló tún kàn lẹ́yìn rẹ̀ ọni summa antuzani halilata jarik kó o ṣe zina pẹ̀lú ìyàwó alábàágbé rẹ̀ abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ irú rẹ̀ pọ̀ náà láwùjọ wa face me i face you àwọn ilé àdánwò sẹ́ẹ̀kì ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wọ́n bá ìyàwó ara wọn sùkùn làlà ni kọ́lọ̀ ń dákun kọ́ sànù wa muttafaqun alayhi al-imam al-bukhari àti muslim ló gbà wá ẹni tó bá wá ṣe zina pẹ̀lú ọ̀kan nínú fámìlì ó ṣe zina pẹ̀lú ọmọ eléyìí ò tún jẹ́ tuntun má lónìí o àwọn tán ní káwọn ọmọ àwọn máa rìn òwò ká láti gbọ́ nípa ínsídẹ́ǹtì bàbá tí ó ń lé ọmọ rẹ̀ kápò wọn bá sùn náà ni tíyà ń bẹ̀ ìyàwó ń bẹ̀ jọ èmi ní ìdè wá ṣe gbogbo tó bá fẹ́ ṣe pẹ̀lú mi fọmọ́lẹ̀ ó ní inú ọmọ ni òun ò lè jẹ́ kẹ́lómi ọjọ́ ọmọ kọ́ jẹ̀gbádùn ọmọ yìí kó òun tó jẹ̀gbádùn ẹ̀. Ah! a'udhu billahi minash shaitani rajim látàrí à ń wọ̀wọ̀kuwọ̀ gbogbo òdìyọ síta bambabamba orí bàbá ọgbà ma olùlọ́wọ́ kọ̀kọ́ jẹ́ gbádùn ọmọ bàbá àdánù akramakumullah abẹ́ni tó tiẹ̀ ń lọ bá ìyá rẹ̀ sùn gẹ́gẹ́ bí ọmọ tí ń fi oògùn oorun sínú tíì fún ìyá rẹ̀ ó ti mọ̀ pé ìyá tíì ṣáì ṣáì ṣáì yọ wá fi tábìlẹ̀tì yẹn si tí yàrá ti tó ti mú bá ó sùn lọ́nu rágbádá yọba ma báyà sùn a'udhu billah ó ti wá ti kọ́ lọ ní kí ìyá náà máa fura pé nǹkan ṣe oyún ti dúró lára ya àwọn á lọ síbítù wọn á congratulations for what oyún ti dúró ni ah, ọkọ òun ti kú tipẹ́ bóòlù ti á jẹ́ ah. ọsà sọ fún medical doctor ẹ o máa mu ṣáì kó òun tó sùn ẹ kìnnì kan ọmọ oníṣìí máa gbé wa máa bá gbé ṣáì wá fún ọ máa pretend pé o mú má mú má títí tá a fi máa ń tọ́ bá ń ṣẹlẹ̀ wọ́n bá ti wá gbé ṣáì wá yọ̀ yà dá sínú kìnnì kan lọ́mọ bá tún bọ́ sókò tó ń dọ́ awí ìyá sì ti tọ́jú ọ̀bẹ ìyá ń lọ gbẹ̀mí ẹ̀ so àbẹ́gbà ń bá burú sùn àbá burú ń bá ẹ̀wẹ́gbẹ́ téèyàn bá dánrú ẹ̀wọ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni o ẹ̀ṣẹ̀ ńlá ni o ọ̀ràn yẹn ni wọ́n pa